فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم نعم. الذي أمر بصلة الأرحام والصلاة والسلام على نبينا محمد السلام وعلى آله وأصحابه الأعلام إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدبوا الله ọba tí ọpa wá láṣẹ tó ní ká máa sokùn ẹbí papọ̀ ká máa jókùn ẹbí ọjà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ọba yìí ó ṣe okùn ẹbí yìí ó ṣe ní ọ̀kan nínú àwọn ẹ̀sìn tá a máa fi súnmọ́ ọlọ́run ọba wa ọba tó ṣe bẹ́ẹ̀ ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́ bá gbogbo àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ gbogbo àwọn sàhábà pátá àwọn ọ̀yẹ́ nìkan lẹ́nu wọn wọ́n lọ mọ́sàbà akẹ́ gbogbo wọn ilé ìbá ti ń yọ àwọn sàhábà kan lẹ̀ ibi àwọn sàhábà báyìí àwọn òní ṣàdúrà fún wọn ìjọ́nà làdánwò ti báyàn nínú ẹ̀sìn gbogbo àwọn aráalé ànábì pátá àtàwọn sàhábà kọ́lọ́mọ́sàbà kẹ gbogbo wọn èyí tó dáa jù nínú ọ̀dọ̀ tí yẹn máa ń jòkó gbọ́ tí máa ń sáǹfààní fún yàn láyé àti lọ́run òun náà ni gbogbo ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú àyà Kùránì ojú ọ̀nà tọ́tọ́ tí ó dàrú tí èèyàn máa ń tọ̀ tó jẹ́ pé èèyàn ó tọ̀ wọlé ọlá wọlé ọlá ni àlìjánà òun náà ni sunna anábùwà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn fún wa tí wọ́n ní káfí súnmọ́ lọ́hùn tábà ti sí koran táàrí àwọn hadithi àbá wọ́n yí pé lẹ́sìn bídíà ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń pè é ànábì ní gbogbo bídíà pátá ìṣìnà ni gbogbo tí wọ́n ti dálẹ̀ tí ànábì ọba ti ṣe tí wọ́n ti pè é lẹ́sìn ànábì ní ni èèyàn wá ní wokó ànú àbí kó lè já sínú iná ọlọ́run abẹ́lọ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa sunna tá ànábì a máa ṣe ni kọ́lá mọ́sàdí a lè máa ṣe gbogbo tó jẹ́ bídà pátá kọ́lọ́mọ́sà lè wà jìnnà kó ń bẹ̀ àwọn tí wọ́n bẹ̀ ń bẹ̀ ọlọ́mọ́sà bá mú wọn kó ń bẹ̀. mo kí gbogbo mùsùlùmí tó wà ní ìlú fàyìn ọbẹ̀ lérí bàbá ìmáàmù àgbà àti gbogbo àwọn àyímà àwọn ìmáàmù ìmáàmù àti gbogbo àwọn àlùfáà àti gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin lóbìnrin àti gbogbo àwọn àgbààgbà tó ń bẹ nílùú mo bẹ̀ lọ́wọ́ bá fún wa pé àlàáfíà ọlọ́run àánú ọlọ́run kọ́ lọ́mọ́sàdì ọmọ bá wa gbé ìtí wọ́n ní ká gbé yẹ̀wò láàárọ̀ yìí òun náà ni sulatu rahimi ahamiyatuha anuwa'uha wa fawaiduha ìsun okùn ẹbí papọ̀ báwo ló ṣe pàtàkì nínú ẹ̀sìn wa lẹ́yìn náà àwọn nǹkan wo lèyàn máa fi sun okùn ẹbí pọ̀ ẹni bá wá ń ṣe é tí máa ń sokùn ẹbí pọ̀ àǹfààní wo ní orílẹ̀-ayé àti lọ́run ẹ̀yọ́ màá yá wa ẹjẹ́ akọ́kọ́ lè dì mú wípé sílẹ̀tọ̀ àràhámi iye ìsánú ilẹ̀ àkọ́rì awil akọrọ̀bì wa ìsọ́lù ma amukana min alkhairi ilayhim wa dafa'u ma amukana min asharri anhum ìdá ká máa sokùn ẹbí papọ̀ òun náà ni ká máa ṣe dáadáa sẹ́bí gbogbo dáadáa tí pàwọ́ bá ká ká máa ṣe lẹ́yìn náà ká máa mú kú òfẹ́ bí gbogbo nǹkan tí yóò bá jẹ́ ìnira fún ẹbí àdíhì ìbádatun wàjíbatun amara Allahu biha ó dídí ẹ̀ṣẹ̀ kan téèyàn máa fi ń súnmọ́ ọlọ́run bá wa tọ́jẹ́ pé tẹ́yìn bá ṣe èyí ó torí ẹ̀wà ìjánà ọlọ́ wàlùkọ̀tẹ́ àtú ayékọ̀tẹ́ àtú rahimi mẹ́ni àtúrábì dùkúlì náà tẹ́yìn bá sì ní òun fẹ́ máa já fún ẹbí òun ní ṣe dáadáa sẹ́bí aburú ló wọ́n máa ṣe fún ẹbí wọ́n ní yóò ṣe sábàbí tí ó fi wọnà ọlọ́run tọ́lọ́wọ̀n bá fẹ́rí yọmọ alìkèyàmà níjọ́ alìkèyàmà ẹ̀sìn pọ̀ tọ́lọ́wọ̀n bá aláàpáwọ́ láti ká máa ṣe ara ẹni rún ara rẹ̀ ní àwẹ̀ gbígbà ara rẹ̀ ní ká máa lọ Mákà ara ẹ̀sìn òun náà ní ká máa ṣe dáadáa sáwọn òbí wa ara ẹ̀sìn náà ní ká máa ṣe dáadáa sáwọn ẹbí wa ajẹ́pẹ́ ta fẹ́ jòkó sọ lẹ́ni ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀sìn tó jẹ́ dandan lérí wa tá a gbọ́dọ̀ mójútó ká tó sẹ́ni gbàṣọ ká tó lọ lè bọ́lá wọn bá wa ẹ̀yọ́ màyá mi gbogbo apáta tá a jẹ́ mùsùlùmí òdodo ọ̀pọ̀lọpọ̀ wa ìbáàdà yìí ń bàjẹ́ mọ́ wa lọ́wọ́ àti wá nígbàgbọ́ pé nígbà tá a ti kírun gbàǹgbà wẹ̀ ká máa wá bokùn ẹbí jẹ́ ká máa jákùn ẹbí kò sí tó lè ṣe fún wa à ń tara wa ni o bọ́bá kírun ọgbà ládàrún tọ́bá gbàwẹ̀ ọgbà ládàwẹ̀ tọ́ọ̀ bá sokùn ẹbí pọ̀ tó ń kírun ọgbà ládàrún àmọ́ náà lédi pé arham àwọn ogun là ń pè ní nítorí pé àwọn tí wọ́n ní ká ṣe dáadáa sí gbogbo ẹ̀dá ọlọ́run pátá ni o anábì ni wàhálìkì nasa bukulikin hasan anábì ni gbogbo ẹ̀dá ọlọ́run ọba kọ́dà ní tí òbá yín sẹ̀sìn ẹ máa ṣe dáadáa sí gbogbo ẹ̀dá ni wọ́n ní ká ṣe dáadáa sí àmọ́ dáadáa ta fẹ́ ṣe sáwọn ẹbí ó tún pọ̀ ju gbogbo àwọn ẹ̀dá tó kù lọ zawal arham àwọn àwọn là ń pè ní ẹbí wa táà alákọ̀ọ́kọ́ al-aba'u wal-ummahat àwọn bàbá wa tó bí wa àtàwọn ìyá wa tó bí wa àwọn náà làkọ́kọ́ ẹbí wa wal-ajdad wal-jaddat àwọn bàbá bàbá wa àti àwọn bàbá ìyá wa àwọn ìyá bàbá wa àtàwọn ìyá ìyá wa ìtumọ̀ ni pé àwọn òbí lókè tọ́jẹ́ pé àwọn ni wọ́n ṣe àwọn bàbá wa sílẹ̀ àwọn náà ni àwọn ẹbí wa wọ̀lá àwòláàdì wọ àwòláàdì hàn àwọn ọmọ tá a bí ẹbí wa làwọn ọmọ wa tá a bí àtàwọn ọmọ táwọn ọmọ wa ń bí àtàwọn ọmọ ọmọ wa wọ̀lá ìkọwà wọ̀lá àkọwà wọ àwòláàdì hàn àwọn tí wọ́n ń pè lẹ́bí àwọn náà ni àwọn ọmọ ìyá wa tí wọ́n jọ bí wa papọ̀ ẹ̀gbọ́n rẹ àbúrò rẹ lọ́kùnrin lóbìnrin àtàwọn ọmọ wọn wọ̀lá àmàmù wọ̀lá àmàmù àwọn àbúrò bàbá rẹ lọ́kùnrin àbúrò bàbá rẹ lóbìnrin ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ́kùnrin ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin wa awladuhum àtàwọn ọmọ wọn àwọn tí wọ́n tẹ̀lé bí wa ni wal akhwalu wal khalatu wa awladuhum àwọn ẹ̀gbọ́n màmá rẹ̀ lọ́kùnrin ẹ̀gbọ́n màmá rẹ̀ lóbìnrin àbúrò màmá rẹ̀ lọ́kùnrin àbúrò màmá rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ wọn àwọn tí wọ́n tẹ̀lé bí wa ni ittafaqa al ulama wal àwọn tí mo kàkà lẹ́yìn àwọn afa panu pọ̀ lérí ẹ̀ pé tọ́lọ́wọ́n bá aláà bá ní ẹsẹ̀ dáadáa sẹ́bí ẹsẹ̀ dáadáa sẹ́bí àwọn tọ́lọ́wọ́n bá aláà ti eré fàǹsì àwọn tọ́lọ́wọ́n bá aláà ti ń sọnù. ẹ̀yọ́ màá yá mi nílùú fàyìn ẹ̀dákun tó lè tọ́lọ́wọ́n bá wa àwọn tá a ti ń sokùn ẹbí pọ̀ tẹ́lẹ̀ ẹ má di ó dá wa torí ká máa ṣe pọ̀ ni ọlọ́run ó dá wa nítorí ká lè máa jà tẹ́bí bá ti ń tò ìlú ó máa tò tẹ́bí bá ti ń dàrú ìlú ó máa dàrú ahamiyatu silatul arham ẹja wọnú alukur'an karim àti hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam báwo ni ẹbí ṣe pàtàkì tó nínú ẹ̀sìn wa ìmọ̀sọ́pọ̀ ẹbí báwo ló ṣe tóbi tó nínú ẹ̀sìn wa alákọ̀ọ́kọ́ kálẹ̀ mọ̀ pé sílátù rahimi amru ilahi àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọba òun náà ní ká máa sokùn ẹbí pọ̀ ọlọ́run ní á kírun ọlọ́run ní á gbààwẹ̀ ọlọ́run ní á lọ Mákà ọlọ́run ní ká máa tọrẹ ọlọ́run ní ká máa sokùn ẹbí pọ̀ ó pàṣẹ a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní wa'budu llaha wa la tushriku bihi shay'a ọlọ́run ọba ní ẹ máa ń sin Allah ẹ máa sin nǹkan mi wa la tushriku bihi shay'a ẹ má mú nǹkan kan báyìí kẹ́ ọlọ́run bá aláà nígbà tó sàlàyé yẹn tán ẹ̀ máa tó fi lé ó ní wábìlì wà lìdẹ́ ní ẹ̀sánà àwọn bàbá yín àti ìyá yín ẹ̀ máa ṣe dáadáa sí wọn ọlọ́run ó ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa ẹbí ọlọ́run àwọn bàbá yín àtàwọn ìyá yín ẹ̀ máa ṣe dáadáa sí wọn wábìlì kúrúbà àwọn tí wọ́n jẹ́ bí yín ẹ̀ máa ṣe dáadáa sí wọn ọlọ́run dákọ̀ bàbá àti ìyá ó sì dákọ̀ àwọn tó kù bàbá wa a ṣe dáadáa sí àmọ́ ìyá alákọ̀ọ́kọ́ anábì ti sàlàyé ẹ̀ nínú àdéhìí nígbà nìkan wá bá anábì pé tálọ́yẹ ká máa ṣe dáadáa sí ní gbogbo ẹ̀dá tó wà lé ayé anábì ní umuka anábì ní màmá rẹ̀ lálákọ̀ọ́kọ́ talótúkàn anábì ní ìyá rẹ̀ lẹ́lẹ́kejì umuka tàlẹ́lẹ́kẹta anábì ní umuka ìyá rẹ̀ náà ni tawalótúkàn anábì ní fún abu ó sì wá kan bàbá rẹ̀ adégbéta bá máa ṣe dáadáa sẹ́bí ìyá wa lálákọ̀ọ́kọ́ lẹ́yìn náà bàbá wa lẹ́yìn náà gbogbo àwọn tí mo kà lẹ́ẹ̀kan àwọn ẹ̀gbọ́n bàbá wa àbúrò bàbá wa àtàwọn ọmọ wọn ẹ̀gbọ́n ìyá wa àbúrò ìyá wa àtàwọn ọmọ wọn àwọn ọmọ ìyá wa tọ́jọ́ bí wa àtàwọn ọmọ rẹ̀ ẹ̀yà máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá aláṣọ ilé nínú sọ́tún nìṣà àyà ọgbọ̀n àti mẹ́fà sọ́tún nìṣà àyà ọgbọ̀n àti mélòó jama ọgbọ̀n àti mẹ́fà ọlọ́wọ́n ti ní ẹ máa sìn mí ẹ máa ṣẹbọ lẹ́yìn náà ẹ máa ṣe dáadáa sáwọn òbí àtàwọn ẹbí àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run ẹbí nípa débi pé ń gbọ́lọ̀ ọlọ́run ọba aláàánú dákọ e, ìjọsìn tààsì sí e, ìwọ̀ tí a gbọ́dọ̀ fún ọlọ́run ìbáàdà ń parí ìwọ̀ tí ẹ báyìí ìwọ̀ ẹbí lókùn tọ́lọ́run ọba aláà tó ṣàlàyé lérí ẹ̀ ọlọ́mọdé àárín wa àti ọlọ́mọdé ọ̀dàrú o àárín wa àtẹ́bí wa náà kọ́lọ́mọdé ó ti kọ́lọ́mọdé ọ̀dàrú torí táàrin ìrẹ́ bá ti dàrú pẹ̀lú àwọn ẹbí ní wàhálà ti báyàn ọlọ́mọba Allah subhanahu wa ta'ala yóò máa retí yàn láti fìyà jẹ yàn yóò fìyà jẹ ẹni tí ń ṣẹbọ yóò sì fìyà jẹ ẹni tí ń ṣe kíni ẹni tí ń jákun ẹbí ọlọ́run tó sọ nínú àyà mi ọlọ́run bá ní inna Allaha ya'muru bil 'adl ọlọ́run bá yín pàṣẹ oníkẹ́ máa ṣe déédé wal ihsan kẹ́sì máa ṣe dáadáa wa ita'i dhil qurba lẹ́yìn náà ẹ máa ṣe dáadáa fáwọn ẹbí ẹ máa fáwọn ẹbí lẹ́tọ̀ọ́ wọn ita'i dhil qurba súrọ́tù an ọgọ́rùn-ún ó dín mẹ́wàá àyà 90 sọ́tù nahal pẹ̀lú ọlọ́wọ́n bá aláàtí ń pàṣẹ wípé òun pàṣẹ ká máa ṣe déédé òun pàṣẹ ká máa ṣe dáadáa òun tó pàṣẹ lérí ilẹ̀ ọ̀hún ká máa fún àwọn ẹbí lẹ́tọ̀ọ́ wọn ọlọ́wọ́n aláàtí sọ nínú àyà mi ọlọ́wọ́n bá ní wattaqullaha allati tasa'aluna bihi wal arham ọlọ́run wọ́n sì fún mi ní nǹkan mọ́tà ìdùn kan báyìí lẹ̀ táà sì pàtàkì ọlọ́run ọba yẹn táà lè jù ú lẹ̀ fún tọ̀hún ọlọ́run wal arhama lẹ́yìn náà ẹbẹ̀rù okùn ẹbí ìtumọ̀ ní pé ọlọ́run ọba lára ẹbí kìí ṣe bí gangan láàmà bẹ̀rù kí láàmà bẹ̀rù gbogbo ẹ̀yin tẹ́ ń sokùn ẹbí mọ̀ n sọ yín gbogbo ẹ̀yin tẹ ń jákùn ẹbí mọ̀ ń sọ yín nígbà ọlọ́wọ́ bá lóhùn sọ ọ wà nínú ẹbí rú nǹkan sọ ìtumọ̀ ẹni pé bá ṣe dáadáa òun ọ bá ń rú ń ẹbí òun ọmọ lè mà òun ọ jíjá ní máa ń ṣe sábà bí ìyà fẹ́ni tí máa ń yá arákùnrin kan ó lè bá anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nígbà tó dọ́dọ̀ anábọ̀ Muhammad ó ní ìwé òjíṣẹ́ ọlọ́run akhbirni bi amalin yudkhiluni al-janna akhbirni bi amalin yudkhiluni al-janna mọ́sẹ̀ ṣàlàyé iṣẹ́ kan tọ́jọ́ pé ti bá ṣe ń dọ̀mọ̀ àlùjànnà àdẹ́bìnrin táàbùdó láhà ọmọ ìsìn ọlọ́ni wala tushriku bihi kí ló kọ ẹbọ tí wọ́n ń ṣe lẹ́yìn kí ló kọ àwọn ẹbọ tí wọ́n ń ṣe lẹ́yìn ẹ bá ẹ bá wọn sọ méjì mẹ́ egungun bẹ àwọn náà rí àrígbàtà ń bọ̀ lẹ́yìn náà kọ́ òrùwà òrùwà tá a bá ti fẹ́ wà lìjánà àwa tá a bá ní yọ ṣe é tá a ń ṣe ní gbogbo èèyàn rí wa ẹ má jẹ́ àṣe máa torí pé àwọn amásálásí a ti gbà pé mùsùlùmí ni wá kò sí nǹkan tí à ń torí ẹ̀ kírun tá ń gbà rẹ̀ tó ju pé a wọ àlùjánnà lọ arákùnrin wa bí anábì pé àkùnrin ni mọ́sá ìsàlàyé fún mi àwọn ṣẹ́tì máa ṣe tí ó fi wà àlùjánnà arábìnrin táàbùdó lọ́wọ́ ọmọ fẹ́rí kalẹ̀ ọmọ sin ọlọ́run nìkan ni wà láti ṣirikú bí ṣe à ò ní mú nǹkan kan tó máa bọ̀ ò ní máa ṣe òòsà àdábọ àti òòsà àjọbọ o sì ní agbára èso kan lé agbára ògùn tọ́ gbàgbọ́ pé bó ṣe wà yẹn a bàbá ti gbára lé nǹkan báyọ̀ ọmọ ṣẹlẹ̀ ànábì ní tọ́ bá ti bọ́kùn bí yẹn wàtúkú ìmọ̀sọ́lá ó sì máa kírun wàtú ti sàká tí sàká bá owó rẹ̀ ọmọ yọ gbogbo tí mo yàn wà lè jẹ́nà ní o kí lè fi parí rẹ̀ ó ní wàtẹ́sùlù rahim wàtẹ́sùlù rahim lẹ́yìn náà tọ́ bá fẹ́ wà lè jẹ́nà máa sókun ẹbí papọ̀ kí ni ìdàkejì rẹ̀ tọ́ọ̀ bá fẹ́ wà àlìjánà máa jákun ẹbí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kí olóyún gbààwẹ̀ yóò padà wà àlìjánà o kò sì ṣẹbọ àmọ́ yóò kọ́kọ́ wọ náná tọ́lọ́wọ̀n bá fẹ́rí jì ní adúlọ̀ masha tọ́lọ́wọ̀n bá fẹ́rí jì yóò kọ́kọ́ wọ náà pé ń jákun ẹbí yóò sì wà lọ níbà wọn lálìjánà ìdáwọn ń lọ ní pé àsìkò tó kéré jù lọ wọn jà lò nínú iná ọlọ́wọ̀n ọba wa ọlọ́run jẹ́ àwọ̀ àlìjánà níbẹ̀rẹ̀ tọba fẹ́ wà lìjánà níbẹ̀rẹ̀ máa lè so okùn ẹbí papọ̀ bó o ṣe ń kírun sílátò rahimi dẹ̀ nínú alásùdíkì iman al-abd ẹ rí ìmọ̀ so okùn ẹbí papọ̀ òun náà ní ma jẹ́ àmà pé mòmìnì ni ọ́ gbogbo àná làá máa pé olùwàgbọ́ òdodo ni wá agbọ́lọ́ngbọ́ agbọ́lọ́ngbọ́ wọ́n ní gbogbo ẹni lọ́gbọ́lọ́ngbọ́ àmì táàfin mà pé gbọ́lọ́ngbọ́ òun náà ní kárí pé ọ̀dà nínú ẹbí anábìrì wa man kana yu'minu billahi wal yawmil akhir anábìrì gbogbo ẹni tó bá gba aláàgbọ́ lóòótọ́ tó sì gbà pé ojú àlùkè á máa ń bọ̀ fàlìyẹ́sùn rahima kọ́ máa sokùn ẹbí ẹ̀pọ̀ tí bá tó sokùn ẹbí bọ̀ àmì ni tá a fi mọ̀ pé òdodo ni bá a ṣe rí ìrísí rẹ̀ pé ọjọ́ tẹ̀sìn ọjọ́ súnà ọjọ́ mùsùlùmí wọ́n ní ká lè béèrè nínú ẹbí náà tí wọ́n bá ti ní lágbájá àà èèyàn dáadáa ni nínú ẹbí àà lágbájá àà ìmọ̀ sokùn ẹbí papọ̀ àà ìkankan oníṣẹ̀lẹ̀ àbí kó dìde wọ́n ní ká lè mọ̀ tó ń tọ̀hún ó ti gbọ́ kọ́tù rọ́hìmì màdàúnùn wàlàukánà àbìdá wàlàukánà àlìmà wàlàukánà hafizan li kitabillah wọ́n ní gbogbo ẹni tí máa ń jákun ẹbí bó ṣe kó kéwú tó ọlọ́run ti ṣètò ní ẹni tí máa ń jákun ẹbí bó ṣe wù kí arí àpẹẹrẹ ìsìlára rẹ̀ tó ẹni tọ́lọ̀ ń ṣépèlé àlùmọ̀lẹ́wọ̀núnà yẹmùsùn àlà àrùn àwọn tọ́lọ̀ ń tí wọ́n rìn lérí ilẹ̀ wọ́n ní bó ṣe wù kí wọ́n kírun tó kí wọ́n gbàwẹ̀ tó bó ṣe wù kí wọ́n máa kéwú tó wọ́n ní àwọn náà làwọn tí wọ́n ń jákun ẹbí ọlọ́run ọba lọ́sọ̀dọ̀ ní al-Qur'an al-Karim Muhammad aya ogún àti méjì àti ogún àti mẹ́ta ẹja lọ léwò táwọn àfáà súnà tí wọ́n kọ́ wọn kéwú tí wọ́n ti ń sọ fún wa pé kí ní ìdá nínú ẹ̀sìn wọ́n máa sọ fún wa pé ẹlẹ́wọ̀ ayà báyìí kí ní ìdá nínú ẹ̀sìn wọ́n ní ẹ ní tí wọ́n fi kọ́ wa nìyẹn wípé gbogbo tẹ́ bá ti sọ fáwọn ẹ̀pẹ́ kìíní yìí dá ẹ̀fún wọn láyà ẹ̀bẹ́ sì la pé kìíní yìí ọ̀dà ẹ̀fún wọn láyà àwárí nínú àyà á lè wọ̀ nínú àdìsí tẹ́ bá ti rí nínú àdìsí mọ́mọ́ sọ fún òtún rí àyà máa o àdìsí gangan fúnra ara rẹ̀ oye sábàtà ti òjìyẹ́tu sunnata rasulillahi sallallahu alaihi wasallam ó ti tó fún alẹ́ rí láti máa fi darí ẹ̀sìn alẹ́ rí kankan nínú alukur'an táàtún rí nínú àdìsí alẹ́ rí kankan nínú àdìsí táà ní rí nínú ẹ̀rọ àgọ́mọ inú ayé àwòlọ́wà yọ akọ àdìní mọ̀lúdì yọ ọmọ sáà bìí inú súra àwòlọ́wà kò sínú alukoran kò tó wà nínú hadisi à ń pẹ́nà àbá àpẹ́nà fáwọn ọmọ wa à ń pẹ́nà wọ́n wá sọ pé òrí nínú alukoran ìtọ́ bá sínú nígbàgbọ́ ọwọ́ náà ọlọ́ni àti ọlọ́ha wà tí ó rọ́sùl ọlọ́ni ẹ máa tẹ̀lé ọlọ́run èdè máa tẹ̀lé rọ́sùl ọba yóò tẹ́ rọ́sùl afọ́kọ̀dá àtọ́ àlá ẹni máa jẹ́ ń tẹ̀lé ànábì ń tẹ̀lé ọlọ́run náà nìyẹn torí ànábì náà ló jíṣẹ́ ọlọ́run kò ní sọ kankan wà máa yẹn tó kọ anil hawa nínú huwa illa wahyu yuha kò ní sọ kankan àbí kọjá tó ọlọ́run ọba aláà lórí kọsọ bóyá nínú ayà kan àbí nínú hadisi ọlọ́run ọba aláà ó fi rẹ̀ lẹ́nà al-Qur'an suratu Muhammad ọlọ́run fa hal asaytum in tawallaytum ọlọ́run ọba ni ha ẹ ti yí ẹ̀yìn padà sí ní ta ní kẹ́ máa ṣe àǹtó ṣe lófẹ́ àrùn ẹbẹ̀rẹ̀ sí balẹ̀ jẹ́ wọ́n ti kọ́ tí wọ́n àdáhámakùn ẹbẹ̀rẹ̀ sí jákùn ẹbí ọlọ́ni gbogbo àwọn tí wọ́n ń jákùn ẹbí wúlá ikẹlẹ́dínà láàánẹ́hùnmọ̀lọ́ ọlọ́wọ́ bá ní gbogbo wọn mo ti ṣẹ́bi lé wọn mo ti ṣépè lé wọn mo ti bínú sí wọn mo ti gbé wọn jìnnà sí kẹ́mi ọlọ́ fa aṣọ máhùn mo ti di wọn létí nígbà tí ń jákùn ẹbí ègún ìbínú ọlọ́run yóò kò ní jòkó tí wọ́n bá tún sọ̀rọ̀ òdodo wà á máa bù sọ́ra hún ọlọ́wọ́ bá ní mo ti dọ̀nà rú wọn lọ́wọ́ wọn ò ní rí náà gbogbo ibi tí èèyàn lọ tí yóò fi sórí rẹ àdédarí wọn lọ́bẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọmọ dàrú ni na máa rí náà tójú ìta àwọn dájọ́ ń wura wa yìí o àmọ́ ọlọ́wọ́ bá láò ní darí ẹ̀ lọ dáadáa yóò sì máa gbọ́rọ̀ bá ṣe mọ́lẹ̀ wọlé mọ̀lẹ̀ òun fi hajj àyà tani ọlọ́wọ́ bá aláwọ̀ ń sépèlé ń bí ọ̀là ìkàlẹ̀ sínú láàánahùnmọ̀lọ́ àwọn olọ́wọ́ bá ń sépèlé ń bí wọ́n ti kọ́ tí ó wà hàmọ̀kù àwọn tí wọ́n jákun ẹbí kọ́lọ̀ mọ́ fi wá sínú wa ẹ̀yọ́ màá yá mi inú ẹ̀sìn wa afáwọ̀ alì ibùdó ọ̀sẹ̀yì yín sọ fọ́mà rẹ̀ ó ní yáàbù náà yìí ó ní wọ́n máa ní láti sọ ibùkọ́ ta a inú wàjẹ́ tuhu màdàúnà fi kitabillah fi tàlátà ti màwá sílá ó ní wọ́n máa ní ó ní má bàyìí ní tí má jákun ẹbí sọ̀rẹ́ o ẹni tó sọ fún ọ pé òun ti dàrú òun ti bá yájà àbúrò bàbá àwọn òun ti bá sọ̀rọ̀ mọ́ àwọn ọmọ òun ti bínú sí wọn òun ti ní gbogbo àwọn ẹ̀gbọ́n ìyá àwọn kọ́mọdọ́dọ̀ òun mọ́ ó ní wọ́n ọmọ mi ó bá sọ̀rẹ́ o bẹ́ẹ̀ bá ń bó lórí bú sọ̀rẹ́ yọ́ràn yẹn o olùtọ́ni pé òun rí lọ́nà mẹ́ta tí ọlọ́run bá aláàfin ń ṣèpèlè ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ti yí àdéhùn padà wọ́n yà kọ́ta òun náà máa amọ́ra Allahu bíi àyùnsọ́l wọ́n sì ń jákun ẹbí ta ní kí wọ́n máa sopọ̀ wọ́n yóò fi sinú náà fẹ́lẹ́ art wọ́n ń balẹ̀ ọlọ́run bá jẹ́ wúlà ìkà láhùn mú láàdá ọlọ́run bá ní láàdá ọlọ́run máa bá wọn ta wọ́làhùn sùúdàr wọ́làhùn sùúdàr ọlọ́run náà ìgbàta ti bínú sí wọn tán ilé ìbànújẹ́ kan bẹ ilé bú ilé bú ààyè bú ibi tí èèyàn ti máa ń sunkún ibi èèyàn ti máa ń kó wàhálà ilé ìyà ọlọ́run bá ní àwọn tí wọ́n ń jákun ẹbí la kọ́ kalẹ̀ fún tó bá ń jákun ẹbí tó bá ní ọmọ náà ní ọ ibi tọ́lọ̀ ti sọ nìyẹn olèrà mọ́tò olèkọ́lé olè máa lọ léèbó olè ní gbogbo téèyàn ní olè jọba kódà olè jáfa ọlọ́run ní kó tó wà lìjánná ọkọ̀ọ̀kọ̀ lọ sùn dáa tọ́lọ̀ bá ní ilé kan aburú lọ́wọ́ àánú ẹ̀ wà á mọ́nù ọlọ́ọ̀bá aláwò ní ròyìn kankan àfi kọ́jọ́ pé nǹkan tóbi sóòdàr òun náà ní inú iná jahannama ọlọ́run kọ́lọ́mọ́jẹ́ ní kọ̀ọ̀kan kọ́lọ́mọ́jẹ́ ọba wọn wọ̀ ọ́ ọlágbára ọlọ́run súrọ́tù ra'ad àyà ogún àti márùn ìbẹ̀rẹ̀ ọlọ́run ti ń sọ bẹ́ẹ̀ ipe malaun ẹni tí ń jápọ̀ ẹbí ègún bẹ lérí ẹ̀ ọlọ́run ti ṣépele lẹ́yìn náà yóò wà wọ náà lọ́run àyà ẹlẹ́kẹta òun náà ní kọ́tù rahimi khasrun fi dunya wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oore oore tọ́lọ̀ máa ṣe fún yàn nílé ayé oore náà kò ní rí wọ́n ní gbogbo tó bá dáwọ́lé nínú iṣẹ́ tó dáwọ́lé nínú project tó dáwọ́lé nínú ẹ̀kọ́ gbogbo tó bá dáwọ́lé tí máa ń ṣe ilé ayé wọ́n ní kò ní padà jèrè ẹ̀ wọ́n ní ilé ayé nìyẹn tó bá dé àlìjánà tí ọlọ́run bá aláàkọ́kalẹ̀ ọlọ́run ṣe ilé wọ̀ fún yóò láyé yóò kọta àwọn àmọ́ràn ọlọ́run ni wọ́n sì ń jákun ẹ̀bí wọ́n yóò fi dúró náà fẹ́lá áàt wọ́n bá lẹ́jẹ́ wọ́n láàyè ká hún mọ̀lẹ̀ kọ́sìrò ọlọ́run bá ní àwọn tẹ́mọ́ láwọn tó fò ṣe ọlọ́run láwọn yẹn ló fò ṣe ẹni tí ọba sàǹfààní fẹ́ bí ṣé yọ̀rọ̀ àǹfààní ẹbí wọ́n tó wúlò fẹ́ bí ẹbí ò ní wúlò fọ́ wọ́n tó dánú ẹbí ládàá ọmọ bọ́ fọ́ bí ládàá ṣe ń bọ̀ yẹn òfò ní bóun ń bẹ bí jẹ́ tó ń jákun ẹbí yẹn òfò ní ọlọ́wọ́n bá ní húlá ìka ọmọ ní kọ́sìrò ọlọ́wọ́n bá ní ẹni òfò ní wọ́n o ẹ bá súnmọ́ wọn o gbogbo ẹni tí wọ́n ti ń jákò ẹbí sórọ́tù albakora ọyẹ àyà ogún àti méje ilẹ̀ faransé làwọn àbí nǹkan máa ń sọ yorùbá òun torí ìbá ń sọ òyìnbó kọ́ máa dé dàbíwà sí wọ́n ní gbogbo ẹ̀ lágbọ́n bí ọ̀dà alhamdulillah ogún àti méje àyà twenty seven kí wọ́n náà lọlẹ̀ sí kùránì kọ́ kàyé tí wọ́n ṣe sí èdè faransé lọlẹ̀ kàyé tí wọ́n kọ sí òyìnbó wọ́n tó wá sì kéwú bọ́yá òkè tó ti ń kéwú látijọ́ yìí gbogbo tí ń sọ yìí kò tí ì dá olójú lọlẹ̀ sí tẹ́lá tafsirul ulama tafsir ibn kathir ash-shawkani al-badawi at-tabari gbogbo kéwú tó kéyàn tó fi ń jákun ẹbí pẹ̀lú kéwú rẹ ọlọ́ọ̀gbẹ̀sì ọ̀

bí yẹn kéwú ó kéwú ó kéwú gbogbo bí wọ́n ti kéwú láyé tí wọ́n ń jẹ́ fún ẹbí wọ́n ha ọ̀sẹ̀rùn ẹni òfò ní aláàlọ́sọ bẹ́ẹ̀ nínú àwọn aburú tí ó ṣẹlẹ̀ tí wọ́n ń jẹ́ fún ẹbí òun náà ni pé abuwabul istijaba mughlaqatun duna qati'ir rahim gbogbo ẹni tí ń jákun ẹbí wọ́n ní ọmọ sàdúrà àdúrà rò nígbà yóò dìde lóru yóò sàìsùn yóò anabi wa muhammad sallam anabi inna abwaaba as-salaa mughlaqatun duna qati' rahim anabi ní lẹ̀kùn gbígbà àdúrà tó wà ní sámà wọ́n ti fún gbogbo ẹni tí máa ń jákun ẹbí ó dìgbà tó bá ń ṣe dáadáa sẹ́bí kan tó sílẹ̀kùn náà ọ wà sàdúrà sàdúrà àdúrà rò nígbà kí ni ìdàkejì ọ̀rọ̀ yẹn mafhumu mukhalafa lọ́dọ̀ àwọn mashayikh wa òun náà ní pé gbogbo ẹni tí wọ́n bá ní máa ń tilẹ̀kùn gbígbàdúrà fún nítorí pé ń jákun ẹbí tí máa ń sokùn ẹbí kí náà máa lẹ́lẹ́ sí àdúrà yẹn wọ́n gbà àdúrà gbé wọ́n tó bá ń sọ̀kọ̀ ẹbí àdúrà díẹ̀ lọ́mọ ṣe díẹ̀ náà lọ́mọ ṣàdúrà ọkàn tẹ́wọ́ pé ọlọ́run bá sànù ọlọ́run sọ mọ́tà ṣe báyìí fún mi. kọ́dà àwọn tó lè ṣe tàwásùlù pẹ̀lú àwọn dáadáa tó ń ṣiṣẹ́ bí ibi wọ́n lọ́run wọ́n la pé nínú àrísìkí tó fún mi mọ kó ojúlé mẹ́ta fáwọn ẹbí ibẹ̀ gbogbo wọn ń gbé òrùn ọ̀pá wọn mọ́ òjò ọ̀pá wọn mọ́ ìṣòro tó wà wájú mi bá mi mú kú ọ ọlọ́run sì mú kú fún yàn. ìwọ́tọ̀ wà ní dáadáa tó ṣiṣẹ́ bí kí ló fi tọrọ àdúrà. àǹtà àdúrà ó tètè máa gbà tó o bá ti ń sọkùn ẹbí papọ̀ wọ́n lè tó wá gajù ní pé ilé ìsinmi sẹ́mọ̀ pé ayé ilé wàhálà ni ẹni tí ò ní òsì náà ní pírọ́blẹ́mù ẹ̀ ẹni tó ní owó tó ní náà ní pírọ́blẹ́mù ẹ̀ gbogbo apáta làǹbẹ nínú àdáwò ilé ayé ilé ayé gan fún rẹ̀ kọlákùnrin ìnsánà tí kẹfàdì ọlọ́run ní adáyín sílé ayé adáyín sínú wàhálà tọba ti sunkún dè báyìí máa ń sáré sáàtì azimánú ọ̀kan nínú àwọn àfáwà lọ́kọ̀ wa wọ́n ní má sàráwù zamanu wọ́n ní ilé ayé wọ́n ní bínú rẹ̀ bá dùn díẹ̀ báyìí sáàtì azimánú inú rọ̀ bàjẹ́ lọ́rọ̀ pẹ̀tẹ́ bá a ṣe jòkólẹ̀ yìí gbogbo wa à ń bẹ àjòkólẹ̀ pẹ̀lú pírọ́blẹ́mù òṣèdá kan tó ní pírọ́blẹ́mù ilé ayé ilé wàhálà ni ibo ni ilé ìsinmi wa jama àlìjánà wọ́n bọ́ gbà rẹ̀ bó kírun bọ́ lọ mọ́kà tó ń ṣe sàárà tó bá jákùn ẹbí oníwọ̀bẹ̀ àbí tọ́lọ̀ bá yáfẹ́ rẹ̀ lẹ́yìn sílẹ̀ tàbí kẹbí rẹ̀ tó mi kaba ilé ìzùnú nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni bọ́lọ̀ bá yáfẹ́ ẹ̀tọ́ ọmọ tọ́lọ̀ bá yáfẹ́ ẹ̀ ọwọ́ kọ̀ọ̀kọ̀ wọn ẹ̀kọ́ tó wà fìlìbìdáyà yóò kọ́ lọ lè wọ́n náà kọ́ tó wà lìjánà tí wọ́n lọ́yẹ̀ wà lìjánà lọ gbogbo àwọn tó wọ́n jákùn ẹbí wọ́n muhammadu sọ bẹ́ẹ̀ ó ní mẹ́ta kan bẹ́ẹ̀ láyé ní kùlú na lìjánà wọn ò ní wà lìjánà anábí ní sàdásàtún àwọn mẹ́ta kan bẹ́ẹ̀ láyé ní kùlú na lìjánà wọn ò ní wà lìjánà mọ́bí mìíràn lùkọ́mùd ọmùtí ọmùtí ògùrọ̀ ẹmu ó sì mú fásitì tó fi kú láì túbá yọkọ̀kọ̀ wọn ẹlẹ́kọ́ wọ̀kọ́tí ọ̀rọ̀hìn gbogbo ẹni tí ń jákò ẹbí yọkọ̀ wọn ẹranko tó wà lìjánà wà mọ́ mi nù bí sẹ́hẹ̀r gbogbo ẹni tó gba ògùn gbọ́ tí wọ́n ń sóògùn lù yìí náà. àwọn bàbá ní àwọn tó ń ṣe ń ṣe mọ́ mi nù bí sẹ́hẹ̀r sẹ́yìn ní ẹsẹ̀ rí yẹn ti tẹ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn méjì tá a kọ́ dákọ̀ ọlọ́tí ń jákò ẹbí àwọn padà wà lìjánà sẹ́yìn mọ́ mi nù bí sẹ́hẹ̀r òun ò ní wọ ìjẹ́nà rárá li'annahu mushrikun billahi ta'ala torí pé ẹlẹ́bọ ni ọlọ́ni innahu man yushrik billah ọlọ́ni gbogbo ẹni tí máa ń ṣẹbọ faqad harrama Allahu alayhi al-janna ọlọ́ni àjẹ́nà déwò fún wa ma'wahu an-nar inú náà ni wọ́n rà sí o wa ma lil-zalimina min ansar ọlọ́wọ́n bá aláàlọ́dá ìwọ́n sẹ́rin aláàlọ́dá ìwọ́n sin omi aláàlọ́dá ìwọ́n siná aláàlọ́dá ìwọ́n wá gbé kí ní kalẹ̀ ń pè lógúngún ọwá ń dòkó síbẹ̀ sọmọ̀ pé ẹgbẹ́ wọná ọlọ́wọ́ gbọ́dọ̀ fi ọ́ sínú náà kọ́ ọmọ sọ pé ṣe torí wọn náà mọ̀ wọná ẹni tó dá sọ́mọ̀ yìí ni Allah ẹni tó dá ilẹ̀ yìí ni Allah gbogbo tó wà láàrin sọ́mọ̀ àti ilẹ̀ ni wa ma khalaqna ọlọ́run ní sọ́mà àtìlẹ̀ àti ní sẹ́bẹ̀lá ní sọ́mà àtìlẹ̀ àdáfẹ́rẹ́ àdáfẹ́rẹ́ o ẹ má ṣeré lérí ilẹ̀ ẹ má ṣeré ó ní àwọn ṣeré kí ni ká máa wá ṣe ó tún ṣàlàyé ó ní wa ma khalaqatul jinna wal insa illa liya'buduni ọlọ́run bá ní kẹ́rẹ́ máa sìn mí ní kan lọ́sọ́ illa liya'buduni kó sì balẹ̀ yára ní tàfí illa liya'buduni illa liya'buduni ọlọ́run ní ìdá yín sórí ilẹ̀ àti kẹwàá sì mí nìkan èmi ọlọ́run nìkan tó bá tí wọ́n sì nǹkan mí ìtumọ̀ ẹni pé ó ti rí ìbínú ọlọ́run ó ti rí ìjà ọlọ́run ó ti lójú pípọ́n ọlọ́run ọlọ́run wàá fi hàn ọ́ pé òun lọ́lọ́run yóò hàn ọ́ lé màláyé ó tún wà lọ́lé wọ́n náà lọ tó láti bọ̀ tán ò ní dáa fẹ́ni tí máa ń ṣe bọ̀ fún olóṣèlú máa ń ṣe bọ̀ ó rí ní tó ń bọ̀ ni ṣé ní tó ń bọ̀ yẹn lọ́dà sí ní tó ń bọ̀ yẹn sórí ó lè sọ̀rọ̀ ní tó ń bọ̀ yẹn tó ń bọ̀ yẹn sọ́gbọ́rọ̀ ní tó ń bọ̀ yẹn wọ́n ló gbé láti bìkan bọ́síbì kan kò lè dágbéra rẹ̀ láti bìkan bọ́síbì kan òṣìlọ́gàwé olóòkéwú oníwọ̀ onílàgá inú irin tí wọ́n ní ká máa fi ṣe dẹ́kì nílé tí wọ́n ní ká máa fi kàṣíà irin tí wọ́n ní ká máa fi ṣe òkú tẹ́ǹtì irin tí wọ́n ní ká máa fi ṣe mọ́tò ọwọ́n bógi igi tán ní ká máa fi ṣe ṣíà igi tó ní kámọ́ sí kálé kámọ́ sí sílẹ̀kùn kámọ́ sí ṣe wíńdò ọwọ́ lò ní wọná bóòlù sáà ní wọná wọ́n gbé kíníkà fún wọn ní yọ̀dà fún ọtọ́ bá ti ń lò ó sì gbé lọlé ó sì lóòlò tọ́ ó sì gbàgbọ́ lọ ní máa yọ̀dà fún yà ẹlẹ́bọn ní ọwọ́ náà iná ti yà wà ní jáde mọ́mbẹ́ abẹ́ni tí ń jákùn ẹbí yọ àníwá òun ẹ̀sán li dhawi al-arham tó àti má pàtàkì bẹ́ẹ̀ bí ṣe tó báyìí nínú àdínsì nínú àyà kùrá àwọn nǹkan wo láàmú wá ṣe fáwọn ẹbí tọ́lé pé tàbá ti ń ṣe é yóò máa jẹ́ pé à ń sokùn ẹbí papọ̀ alákọ̀ọ́kọ́ nasihatuhum bit tawhidi wal ibadati al-khalisah lillahi azza wa jalla la sharika lah ẹ̀yọ́ máa yá mi adébíyáwí ṣe é mọ̀ pé aṣọ lẹ́ẹ̀kan pé gbogbo nǹkan tó bá dáa ni wọ́n ní ká máa ṣiṣẹ́ bí ní tí ọba dáa tí yóò ní ẹbí la tí ó ní la tí yóò máa ṣokùnfà ìdààmú fún kárípá gbé kú òfun àkọ́kọ́ ìsokùn ẹbí papọ̀ tọ́lọ̀ ń gbélé wa lọ́rùn òun náà ni ká máa lọ lè báwọn ẹbí tí wọ́n bá ti ṣèṣìlám wọ́n máa ṣèṣìlám èyí tí máa ń lọ ṣọ́ọ̀ṣì kárípá fàákù ní ṣọ́ọ̀ṣì tó ṣe kíní ti lọ èyí tá a bá rí pé ń ṣe ẹbọ ká rí pé a mú kúrò nídìí ẹbọ èyí tá a bá rí pé ń jẹrun mùnáfíkí ni ń ti ń bá wọn sọdún ń sì wá mọ́sálásí àwọn kan tún nìyẹn yóò wá yídì yóò wá jímà àwọn tó máa ń sọdún àjọbọ lù ú yóò nàró yóò dìde wọn jọ ṣe ni àwọn àmì ò ṣe àwọn ń dáwó gbogbo wọn pátá lábẹ́ ìṣẹ̀rí ọlọ́run ẹbọ ni wọ́n ń ṣe a máa wá lọ lè jíjà ju bí wọ́n ṣe ní wọná ọlọ́run ọ̀rọ̀ tí kan ẹ fún wọn lówó ẹ wọn láṣọ ẹ kí wọn ẹ máa lọ lè rẹ̀ wọn àkọ́kọ́ jíjà dúgbò ni wọ́n ṣe kú sínú Islam tọ́lọ́ ọba aláàtí wọ́nu gbogbo wa ó ní gbogbo apáta ó ní yáyọ lẹ́dínà àmọ̀nà tẹ́kùlọ́ hapatopati ọlọ́ni ẹ lè bẹ̀rù ọlọ́run ṣe kẹ́ bẹ̀rù ẹ̀ ó nìkan lè tó bẹ̀rù wala tamutunna illa wa antum muslimun gbogbo yí àti wà àtàwọn ẹbí ẹ ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ kú o àti kẹ́ kú sínú Islam al-Islam wal-Islam lillahi bitawhid ìjọba pé ní Islam gẹ́gẹ́ òun náà ní kéèyàn gbọ́ lọ́kàn ó sì máa sí lọ́kàn wọ̀lẹ̀yìn kẹ̀yẹ́ ni láwọn tọ́ à kó sì máa tẹ̀lé àṣẹ ọlọ́run wọ́lbàrá à wọ́lbàrá àti mìíràn ṣíríkì wà ní lẹ́yìn náà kọ́ bọ́pá bọ́ṣẹ̀ kú bí ẹ bọ̀ lú gbogbo tó bá ti ní ojúbọ ojúbọ ojúbọ ọmọdé bẹ́ẹ̀ ètò wọn pè ní Islam nìyẹn wà á hàlì hì àwọn tí wọ́n ń ṣe bọ̀ sọ́làwọ̀n ní fi ilẹ̀ má bá wọn ṣọ̀rẹ́ má bá wọn ṣọ̀rẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin ká ṣe dáadáa sí ẹlẹ́bọ àti ká bẹ́ ẹlẹ́bọ ṣọ̀rẹ́ o ẹlẹ́bọ bá ń bọ̀ tọ́ba gbẹ́rù lọ́wọ́ àgbàlagbà ó lè gbà lọ́wọ́ ẹ̀ bébí bá ń pẹ̀lẹ́ bọ lọ́fẹ́ kú ó lè fún lóúnjẹ tọ́ba rẹ̀ ẹlẹ́bọ tọ́ba nídìí ògùn ó lè fún lóògùn gbogbo ìlànà bí n ṣe fáwọn kèfèrí Mákà àmọ́ tí ẹlẹ́bọ bá pè ọ síbi ẹ̀sìn rẹ̀ ọ̀gbọ̀dọ̀dà lóhùn ìbáàjẹ́ bàbá rẹ̀ àtìyá rẹ̀ ọlọ́ni wọ́kọ̀dọ̀ ọ̀rọ̀ búkà látà àbúrò ilá ìyá wọ́n bèrè wálé dé ní ìsáànà ọlọ́wọ́n bá ní àkọ́kọ́ ẹbí wọn ní bàbá yàtì yá yín ẹṣẹ́ dáadáa sí wọn o ọwọ́ ni wọ́n ń já àdáàkà ẹ̀rì ọlọ́wọ́n bá ní bàbá rẹ̀ àti yá ẹ àwọn ni wọ́n tóbi jù lọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni tó tún wọn lẹ́yìn ọlọ́run bàbá rẹ̀ àti yá rẹ̀ òun náà ló tóbi jù nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tó wà lórí ilẹ̀ bàbá rẹ̀ àti yá rẹ̀ ju àfá rẹ̀ lọ. ọ̀kọ́dọ̀rọ̀ búkà látà àbúrò ilẹ̀ ọbìnrin wálé dẹ́yìn ní bọ́lá ṣe tó ọlọ́run ní ṣe dáadáa sẹ́mi ọlọ́run sì ń kà mí lẹ́yìn náà ṣe dáadáa sí bàbá àdàbíyá rẹ̀ ọlọ́run ní bàbá àdàbíyá rẹ̀ wọ́n jẹ́ àdáka tí wọ́n bá wá sọ fún ọ pé wá ṣẹbọ aláàgùn ṣe kàbí ọyọ̀ wọn náà wá sọdún egungun wá sọdún òrò wá ọyá wa pẹ̀rán sí dóòsà ọyá wa síngẹ́rẹ́ wá gbọ́sẹ̀ ọyá wọn náà wá gbà wá tẹ̀fá ọyá sọlé ìmára sọlé ìmádìí ọlọ́run bá ní ìfàdà tó ta àwọn ọmọ ọlọ́run ní mọ́tẹ̀lé wọn ọlọ́run ní má tẹ̀lé wọn má tẹ̀lé wọn yẹn jàmáà ta bẹ́ẹ̀ Allah Allah ju bàbá rẹ̀ àdìyẹ rẹ̀ lọ Allah ló dá bàbá rẹ̀ àdìyẹ Allah ló fà ó jáde lára bàbá rẹ̀ àdìyẹ bàbá rẹ̀ àdìyẹ rẹ̀ àtiwọ́ ẹ padà kú ẹ yọ̀ nípàdé ọlọ́run nínú sáré ọlọ́run tí ó yí yé pé gbogbo dáadáa ni a lè máa ṣe sáwọn òbí wa ó ní wàsó ibuhuma fi dúníyà màrúfà àmọ́ bó ṣe jẹ́ lẹ́bọ̀ yẹn náà gbogbo àwọn dáadáa tá a bá ní kẹ́ ṣe sí wọn ní dáadáa tá a yé ẹ máa ṣe sí wọn àmọ́ ẹ má bá wọn ṣe bọ̀ ẹ̀yin aráàlú fàyè gbogbo àwa mùsùlùmí tá ń ṣe bọ̀ gbogbo àwa mùsùlùmí tá ń wájú mà tá a tún ṣe bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ sókun ẹbí bọ̀ bẹ́bí bá ń ṣe ìyàwó àdìbẹ̀ ẹbí ń ma àdìbẹ̀ ẹbí sílé àdìbẹ̀ ẹbí ń ṣẹbọ ọgbọ́dọ̀ débẹ̀ o ká bá ẹbí ṣẹbọ kò sí nínú òkú o ọ̀ ń já òkun àárín ìwà àtọ́lọ́hún ọwọ́ afẹ́ ló so tẹbí tí yóò wá so nígbà bá ti dàrú kí ló tún kù ilé ayé ọlọ́run fún anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ọlọ́run nílẹ̀ muhammad ọlọ́run nílẹ̀ muhammad wa anzir ashiratakal aqrabin wa anzir ashiratakal aqrabin ọlọ́run bá ní ìwọ muhammad wa anzir mọ́dàkẹ́ wa anzir má kìlọ̀ wa anzir mọ́dàkẹ́ o má fún tani àṣírọ́tàkà àkọ̀rọ̀bí gbogbo àwọn ẹbí rẹ̀ àbúrò bàbá àbúrò yẹ ẹ̀gbọ́n bàbá ẹ̀gbọ́n yẹ Ànábì ní wọ́n fi wọ́n lẹ́rọ máa pè wọ́n Ànábì sí pè wọ́n lóòtọ́ ó pè wọ́n lọ sí eré òkè kan Ànábì ní ẹ̀yin ẹbí mi ẹ̀yin ẹbí mi ti bá ní nǹkan kan ṣẹlẹ̀ lérí àpáta yìí àkóńtò mọ́sọ́dẹ́kì ṣé ẹgbà tí òdodo ni wọ́n ní mọ́jà rẹ́bìnà alẹ́ ìka kàtìbà wọ́n ní ọ̀pọ̀ arọ́rí ìwọ Muhammad ọ̀pọ̀ arọ́rí tọ́ba ní kankan ṣẹlẹ̀ àgbà pé òdodo ni wọ́n ti gbàgbọ́ òdodo ni àbí ànábì wa ní tọ́ nínú Rasulullah rẹ̀ ìtàn aláwọ̀ ọba aláàánà mi sí i ipe kí ni kẹ́ má ṣe bọ́ mọ́nà ni. wọ́n wá wókè gbogbo wọn bínú ọ̀kan wá nà wọ́sà nábì nínú wọn wọ́n pè ní Abu Lahab títà balẹ̀kà ya Muhammad lẹ́nu ẹ̀lọ́n o ní ọ Muhammad oníkàdá fún ọ anábì dákẹ́ anábì òfèsì tọba ti jálù wọn nínú ẹbí gbé dábì ọdún tá ń ṣe àníbà yín ṣe mọ́ o wọ́n bínú wọ́n sọ̀rọ̀ sí ọ mọ́fèsì ọlọ́run lọ́wọ́ bá nábì fèsì ọlọ́run wá sọ abi lahabin ọlọ́run bá ní ìwọ Abu Lahabi ànábì torí pé ń sokun ẹbí papọ̀ kọ̀fẹ́kẹ́ wọná ọwọ́ ànàkàṣọ ní ká dáa fún ọwọ́ méjèèjì kìí sọ ọwọ́ kan nà sí ọwọ́ méjèèjì tiẹ̀ náà kò tún ṣe nǹkan rí mọ́ ma agina anihu maluhu wa makasa ọlọ́ọ̀bá ní gbogbo owó tó kó jọ láti jọ tó ti bẹ̀rẹ̀ sí kówó jọ owó náà ti parẹ́ sayasula anaro zata lahab ọwọ́ àwọn náà ti ń jò tọ́jú gbogbo sẹ́yìn tó gbọ́ ọlẹ̀ wọ́n múra àtúhù hamalatal habab kọ́dà ìyàwó rẹ̀ tó wà nílé gan-an tí máa ń já igi ẹ̀gún sójú ọ̀nà fún ànábì òun náà fún rẹ̀ yóò fèrè kó ń bẹ̀ ẹ̀mí ìyẹ́jọ wọ́ná ẹ̀yọ́ màyá mi Khadija gbà Fatima gbà Umu Kulthum gbà Ruqayya gbà wọ́n gba Islam lọ́wọ́ Ànábì wọn ò dẹ̀ ṣiṣẹ́ iná wọn ṣẹbọ mọ́ Ali ibn Abi Talib nínú àwọn ẹbí ọgbà kọba wọn ṣiṣẹ́ iṣẹ́ iná kọba wọn ṣẹbọ mọ́ nínú àwọn ẹbí tí ọgbà Abu Lahab kọgbà Abu Jahal kọgbà Abu Talib kọgbà ìwọ ṣe tiẹ̀ nínú ẹbí fọmínkùn káfírún fọmínkùn mọ̀mìnà ọlọ́run dáná kalẹ̀ àwọn kan lọ́fẹ́ kó síbẹ̀ ọlọ́run dáàlì jáná kalẹ̀ àwọn kan lọ́fẹ́ kó síbẹ̀ àmọ́ wọ̀ gbọ́dọ̀ dákẹ́ láì pè wọ́n sákèèsì èyí tọ́lọ̀ bá ti wá kára àtọ́ yóò wọ̀ náà kò ní gbọ́ bá a ṣe ń sọ yìí yọ́ ma ọlọ́run níjọ́ wà ń bí tí ó ma wá rò pé àfa àtẹ bá ti sọ ti yín tán ní ẹbọ yẹn àwọn onífilẹ̀ ọlọ́run níjọ́ wà níjòkó yìí èyí tó bá lọ́wọ́ gbọ́ àkọọ́lẹ̀ ló sẹ́mọ́ lérí èyí tó bá gbọ́ ìwọ náà máa jẹ́ sábàbí tó fi gbọ́ torí wọ́n lọ sọ fún ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn fi ń sẹ́bọ̀ wọ́n kà sáàtà ní o ẹlòmíì kà sáàtà ní o ẹlòmíì kà sí àjò ní o ipa gbogbo olùlọ́lẹ́bọ tí wọ́n bọ̀dà wọn ni àwọn bàbá yín kọ́dà yín o yá ayọ̀ náà ẹ máa sin ọba tó dá yín wọ́n lè ní ẹ̀mí kọ́bílíkùn àwọn bàbá yín tí wọ́n tẹ̀lé yìí ọlọ́run ló dá gbogbo wọn kì í ṣe òṣà tẹ́mọ̀ yẹn ọlọ́run lẹ́yìn náà sì mà nígbẹ̀yìn ayẹyẹ oní fàlẹ́ àtọ́jà alùlílá àndáàdà wọn tún sàlẹ̀mùn ọlọ́run bá ní ẹ̀yìn náà sì mà pé ọlọ́run ò pé méjì o tó bá rí ọ sí ṣe máa ṣáájò ṣáájò tán tó lo gbogbo ẹ̀ tí wọ́n gbé ọgá ìkí kí lókùn tó máa pariwo lórí bẹ́ẹ̀dì ọlọ́run o ọ̀sẹ̀ wa padà sọ ibi tó yẹ kó padà torí wọn bá lọ́ba tí fún yàn lálàáfíà ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé àdúgbò láàárẹ̀ o ọlá agbára ọlọ́run bá wa ẹbí mi ìfẹ́ kí iná ojú iná ọlọ́run ọwọ́ máa pè sákèsí bó ṣe ń pè sákèsí pé à ẹ má ṣe bọ́ mọ́ yẹn pẹ̀lú ìyọ̀dàtọ̀ ọlọ́run bá alá yọ padà sàwọn lẹ́sàn-án okùn ẹbí tó ń sùn fanada anabi wa dìde nlẹ anabi ni yaba ni káàbì gbóni ló ayù ẹyin bàdó káàbù àwọn ẹbí kan nìyẹn náà àwọn ẹbí ẹ anabi ni mo pè yín o à ń kí sọ àwọn ẹgbìyànjú kẹlá ayé kò nínú ọ̀nà ọlọ́run kó ti dúró ọlọ́run fún yín o òun lọ́dọ̀ ayé o ọ̀dọ̀ rẹ̀ lẹ́gbàdà sí òun nìkan náà sẹ́kù nígbà tí gbogbo kan bá tán ẹ̀yà àdẹ́bì ní yába ní yába ní abdulmanaf ẹ̀yìn fámílì abdulmanaf an kí fi wọ́n fún sọkún mínà náà ẹ̀lá aláyé kò nínú ọlọ́ọ̀kẹ́ ẹmọ́ wọ́n náà ẹmọ́ sẹ́bọ́ mọ́ àdẹ́bì ní yába ní hashim ẹ̀yìn bàdẹ́ hashim àwọn fámílì rẹ̀ kan tún ní yẹn náà nídìílé ìyá nídìílé bàbá nídìílé ìyá nídìílé bàbá à ń kí sọ àwọn fúnṣe kùnmínà náà ẹ lára yín kù níbi ìyá ọlọ́kẹ́ máa wọ náà ìyá bani Abdul Muttalib ẹ̀yin bani Abdul Muttalib bani Abdul Muttalib àwọn ẹbí yẹn àwọn tó súnmọ́ ànábì pẹ́kípẹ́kí bani Abdul Muttalib ànábì ni mo fẹ́ yín náà à ń kí sọ àwọn fúnṣe kùnmínà náà ẹ lára yín kù nínú ọlọ́kẹ́ máa ṣe bọ́ máa kẹ́ máa wọ náà ya Fatima ya Fatima ya Fatima tu binta Muhammadin anábì ní Fatima mo pè wọ́n náà ọmọ Muhammad mo pè wọ́n náà Fatima Fatima ángírí ní ṣákí mi náà lára rẹ̀ kúrò nínú ìyá ọlọ́ọ̀kọ́ ọmọ wọn náà bàbá wọn sẹ́bọ̀ fẹ́yìn ní ìlànà olùkú lẹ́kí mi náà ìṣe à Bàbá di ọ̀run, ọlọ́mọ bẹ́ ju ọ̀nà bàbá jẹ lẹ́bọ̀ tó kú lẹ́lẹ́bọ̀ bí mo ṣe tó lọ́dọ̀ ọlọ́run ní ilé gbà ọ́lẹ̀. Fẹ́yìn ní láàmù ní kùlẹ́kì nínú lọ iṣẹ́ ìhà ilé gbọ́ọ̀lẹ̀ lọ́rùn tó bá sẹ́bọ̀ wọná ọmọ wọlé lọ yẹmọ wọ báyìí ni Muhammad bàbá rẹ̀ kọ̀dọ́rùn ọwọ́ ń sẹ́bọ̀ òun pé bàbá rẹ̀ yìí mọ́mú àkọ́kọ́ nílùú tí bàbá rẹ̀ yẹn kan tó bá bẹ́bọ̀ kúrẹ́ wọná àwọn sọ̀rọ̀ ẹ̀bọ̀ oníyà rẹ̀ lọ́kọ́ kọ́mọ́síláṣí sí ìlú àjàṣẹ́ wọ́n bí ẹ̀sìn ní ìsìláàmù ẹ̀ sórí rẹ̀ èyí ṣe ìsìláàmù èyí ṣe ìsìláàmù èyí ṣe ìsìláàmù kò tí sórí rẹ̀ ó ní ìgbà tó yẹ bá kú sínú ìsìláàmù ẹni bá kú sínú ìsìláàmù gbẹ òun lórí rẹ̀ bá ṣe kò kọ́lẹ̀ yìí gbogbo àwọn abẹ́lẹ́ òní kọ́lẹ̀ ọba aláàkọ́mọ̀jà kú sínú ẹbọ ká tó ẹ̀mẹ́yẹ lómi tẹ́ dáfà báre bá dé ó gbẹ̀lọ̀dọ̀ àwọn adé àwọn adífá lọ́sẹ̀ ń tọ́sí nígbàgbọ́ wọ́n tọ́sí ń bàdí wọ́n tọ́sí lérí wọ́n ni ejí ogun lélé yóò àwọn ìyá ni ẹlẹ́ta fẹ́ pa yóò àwọn àgbàlá hàn fún alẹ́ ẹlẹ́lẹ́ pa yóò sì kú sérí ẹ̀ gbogbo ọdún tó kí ọlọ́run ní ìdàmà ọlọ́run bá ní wọlé wọn ṣìrọ́kù gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́run bí tó bá ya àmàlù gbogbo tí wọ́n lé ayé gbogbo fún wọn ibi wọ́n kéwú ọmọ tí wọ́n tà lẹ́yìn àṣírá kìtà tẹ̀múrù mọ̀hátọ̀ ọmọ ní yíò ọlẹ́lẹ́fàtẹ̀ ọlọ́nà Muhammad gan fún rẹ ìwọ gan fún rẹ bọ́bá mú ẹbọ máa láyé àbàtọ̀ náà ámàlò gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ ìtọ́ bá dání máa ń bàjẹ́ jama gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe yó bàjẹ́ ọlọ́tẹ̀kùn náà nàmìlẹ̀ kọ́sírì ọwọ́ sófò lọ́rùn ọlọ́lá nàbí sófò ọwọ́ sọ̀rọ̀ àfà wọ́n ní ìmáàmù ló gbókè ní ẹ̀fà wọn wọ́n ní káwọn máa lò sí ìmáàmù ni wọ́n ránṣẹ́ ọ mísánà alásàlátù òun ló ní kí ní yóò burú wípé ká fún ayé ń ayé ká fún lọ́ntọ́ lọ́hùn sí mísánà ni wọ́n ránṣẹ́ ọ bọ́ ọba náà sókun ẹbí papọ̀ tó ń wo pààrọ̀ níwájú ilé tọ̀ já tọ́ sọ fún kí wọ́n já ó sókun ẹbí tọ́lọ̀ fẹ́rẹ̀ àwọn tó wọ́n fẹ́rẹ̀ àwọn ìdọ́kọ̀ọ́kọ́ mójú lónìí ẹ̀ ọ̀láwọ̀ ẹbí rẹ̀ wọ́n dáwó wọ́n fẹ́ fi ṣe ọdún ògúnnú ìwọ́n náà bá wọn dáwó ọ̀sọ̀ fún wọn pé ìgbé wọn fẹ́ dáwó lẹ́yìn orí ibú ni ẹmọ̀lẹ́gbẹ̀lẹ́bọ̀ ni kéye tẹ́sí wíyàtúlá bí láì tí ma wọ́n mi kàṣọ́ ìsìnlá nìkan ìpáìpẹ́ ọlọ́wọ̀bà láà òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí káwa ní kíníkan náà tún bẹ nínú ẹ̀dá ọlọ́run tó náà tún lẹ́tọ̀ọ́ sí gbogbo tẹ́ ń bọ pátá ìtọ́lọ̀ ń dá ni wọn ọyẹ kó ti yọ ṣe ìtọ́lọ̀ ń dá àti wọ ẹ̀rí ṣe kankan náà ni bóò ni ẹ̀dá ṣe máa wá bọ ẹ̀dá ẹ̀dá ni wọ irin ẹ̀dá lẹ́yìn méjèèjì igi ẹ̀dá lẹ́yìn méjèèjì ilé òṣàtẹ̀ ẹ̀kọ́ yẹn ẹ̀dá ni nítorí àwọn ọmọ ìjọba ẹ̀sẹ̀ gbà pé ẹ̀ ń gbọ́gá ìbìlísù ṣèyítàn ẹ̀dá ni alamọ́rẹ́dì ilẹ́kùnrin ọ̀bẹ̀ ni àdà ọlọ́ọ̀bọ̀ ń jẹ́ ti gbàdé wọn jẹ́ kú ọlọ́run ni aláta agbúdú ṣetán ìfẹ́ ẹ̀ ní ṣeṣù ilẹ̀ ìlẹ́kùnrin àdúgbò mú bí ọlọ́ọ̀bọ̀ ní èṣù lẹ́ ọ̀tá mi ní ẹ wà ní ibùdó mi èmi ní ẹmọ́sìn ojú ọ̀nà kánú sí aláàlọ́ ọ̀pọ̀rọ̀ wọ́n ní kánú sí gbogbo ọgbọ́ ọpọlọpọta ojú ọ̀nà ìbìlísù ni ọwọ́ fi aláàlẹ́ wọn o ìtò kókalẹ̀ yẹn gẹ́gẹ́ kọ́ èṣù gẹ́gẹ́ ló mú ọlọ́bẹ̀ òun náà ló sì ń sè ó kà kó ìdọ̀tí kan síwájú ẹ̀ pé kọ́ máa ṣe kíni kọ́ máa sinmi gbogbo àwọn aráàlú fàyìn pátá òṣèkùn bí tẹ́kọ̀wọ́ láì tààlà gbogbo yín ni sọ fún pé kẹ́lẹ́ bẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀yin àfà ẹ má dákẹ́ lérí ọ̀rọ̀ ẹbọ gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ má dákẹ́ lérí ọ̀rọ̀ ẹbọ gbogbo ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin ìyá pátápátá àti ìyá ọlọ́sẹ̀ látù àti ìyá mọ́sálásí àtàwọn ìyá àga àti gbogbo àwọn ìyá ayé àwọn ni wọ́n pè yín láyé ọlọ́run láyé tó jẹ́ pé ìyá kan ló láyé ni kò yẹ kó kú kọ̀yẹ́kọ́ rẹ̀ kọ̀yẹ́kọ́ máa banújẹ́ ọyọ́ kó fi agbára rẹ̀ kó fi yí ọjọ́ ìbànújẹ́ rẹ̀ sí ọjọ́ kíní ọjọ́ ẹ̀rín kò ságbára kankan lọ́wọ́ ẹni kankan kul man biyadihi malakutu kulli shay ọlọ́run ìlànà bí wọn bí wọn bá bí wọn ó ní gbogbo ìdarí gbogbo ayé ọwọ́ dálọ́wà Allah ẹ má jẹ́ àṣẹ sí ilé Yorùbá ẹ̀sìn tó lọ́ mú wọn ẹjá ṣe kí ni ẹjá kí ni wọ́n pèlè bọ̀ kọ́ ọba sí nǹkan kan ní tọ́lọ́wọ́ bá dá ẹ̀bọ̀ ni àlèṣìṣàánà tó dé nílá kọ́ ọmọ wá ránṣẹ́ òun wówó òun jẹ gbé òun wówó òun jẹ ọ̀gá òun wówó òun jẹ ṣẹjẹ òun wówó ọwọ́ ńlá ó ti sílẹ̀ inna lẹ́dínà tá àbúrú náà mi dúnni ńlá láyé mọ̀lẹ́kùn lẹ́kùn mọ̀lẹ́sìkọ́ ọlọ́ni gbogbo nǹkan tẹ́ bì mú kó sọ yìí dolówó yẹ ọlọ́ni láyé mọ̀lẹ́kùn ọlọ́run ni wọ́n lè sọ yí dolówó fọ́bítẹ́gù ẹ̀ńdọ́láhì rìskọ̀ ọ̀dọ̀ aláàdìkẹ́ wọ́n rìsíkì lọ òun ní pè ẹni bá pínpín ní òní ẹni tẹ̀ bá pínpín kò sẹ́ni tó fún ọ̀dẹ̀ tó sókò owó rẹpẹtẹ tí gbogbo àwọn tó sókò owó nílùú fàyè ni wọ́n lówó èyí tó lóun lówó yóò rẹ̀ ni kò sẹ́ńdí òní lówó àbáàtọ́ ní kò a àwọn ọbọ̀ fi kankan olóṣèlú òun náà bọ́bá jẹ́ pé olówó báyìí kò ní gbowó sẹ́ fatia kí fatia ìyáka ìwọ ọlọ́run láàbùdù láàmásì àníṣe ẹbẹ òlu ó sì ó sọ wọ́n yìí yẹ́ka ìwọ ọlọ́run lẹ́sìtàín tàbá ní ìdí kankan àríṣìkí ni ó wọ́n lámà sí kí ni wọ́n lámà sí ọmọ kan sọ́tù bọ́kọ́rà ni ọmọ tẹ́ka bọ́kọ́rà ọmọ ló ìsọ̀rọ̀wò sọ́tù bọ́kọ́rà lọ́wọ́ wọ́n padà tó sí nítorí ńlá tó ń jẹ yẹn wọ́n padà bẹ́ẹ̀ lò sí ọlọ́wọ́ sọ fún ọ pé òun lè rọ zak tó bá dìgbẹ̀yìn ayé ó sáré nítorí ń jẹ yẹn bàbá tí ń gbé kó lè jẹ́ lẹ́yìn náà yìí tí a máa ń tẹ̀lé bọ̀ òun náà ni pé ká máa sá kùn bí aburú lọ́dọ̀ èṣù jẹ́ǹpẹ̀ ní ìṣọ́ra èṣù ń lé ọ òtún wá ń fi àwọn ọmọ èṣù sọ́ra níbo ni ilé àwọn ọlọ́pàá aládùúgbò yín police station àwọn ọlọ́pàá ilé yẹn káàkiri àdúgbò èyẹ tó wá sá lọ police station. ìbìlísù ìbìlísù ìbìlísù lọ́làjẹ́ ìbìlísù lọ́lọ́sọ́ àṣetáni ọ́fíìsì rẹ̀ ní gbogbo àwọn ọ̀ka ní wọ́n ti ń ṣiṣẹ́ gbogbo àwọn olójú ọ́fíìsì rẹ̀ wọ́n ti ń ṣiṣẹ́ ọwọ́ á ní ìwọ́fẹ́ sọ lọ́wọ́ gbogbo àwọn ọmọ èṣù ọwọ́ adé pàró ọmọ pé pàró gàgàgàgà ìbílísù ló dálẹ̀ ọwọ́ tí wọ́n fẹ́ sùn sọ́ra lọ́wọ́ àwọn èṣù ó ti kọ́ sọ́wọ́ èṣù àbọ̀ kọ́ sọ́wọ́ èṣù jọba ó ti kọ́ sọ́wọ́ èṣù kúl lọ́lọ́run sọ àwọn oṣù bọ́lọ́bẹ̀ fọlá kúlẹ̀ àwọn oṣù bọ́lọ́bẹ̀ náà ọlọ́dẹ̀dẹ̀ ànábì àbúrú ń bẹ̀rẹ̀ ìtọ́ àwọn alága sí ń bẹ́ o míṣàrí makọ́lọ́kọ́ míṣàrí gáàsìkì ìsàwọ́kàbà aburú ń bẹ lérú míṣàrí náà fásitì àdìbẹ̀ ókọ̀dì aburú ń bẹ lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n dì wọ́n sì pé nǹkan sí èso sì dìde mẹ́ yóò lè mú nǹkan náà fẹ́ sáré ẹni tí wọ́n bá sàṣì ọlọ́run ní ń bẹ o wọ́n bẹ ṣàrì hásì ní ìdá àsàdà gbogbo àwọn tí wọ́n máa ń wòyàn wọ́n wòyàn báyìí èso sì lọ́lẹ̀ bá nǹkan jẹ́ lára yẹn ọlọ́run ni wọ́n wà ọdẹ àmọ́ kún mọ́dàkẹ́ àwọn oṣù máa ka falak máa ka falak wọ́n ti gbé ń tá máa kà fún wa kí ló adé tó tún fẹ̀ǹkan para kí ló tó tún la nǹkan tó tún lọ́lẹ̀ rí nǹkan mọ́lẹ̀ wájú ilé òtún fèsì sọ́ra lọ́dọ̀ àwọn ọmọ èso àwọn màkà sọ́tìlì bákọ́rà nínú ilé rẹ̀ àlùjànnú ní wọ́bẹ̀ èyí tó bá wọ́n mẹ́jáde tó bá dénú kan ó ní àwọn olùdókè kálíbà ti láyé táàmà ní sàrì màkàlà kan ọkà mẹ́ta nígbà wọ̀lú fọyín nígbà àkọ́kọ́ kanu. bàtúndé sàkété àgà bàbá dé àjàṣe àtúkà wọ́n gbàgbé láti ka mẹ́ta lójúmọ́ gbogbo aburú ti bẹ́ẹ̀lì ayé yọ ya sanyi da hadal wadi alijanu làwọn máa ń pè tẹ́lẹ̀ anabi ni ẹ má pe alijanu ma ẹ má pe alijanu ẹ má pe olugbo tẹ́bá ti dé lukẹ́ ní àwọn òdòdó kalimati lahi ta'ama min sharri ma khalaqa mẹ́ta ẹ lè ra àwọn àdúrà gbẹ́gbẹ́ ní citadel of believer israel muslim prayer twenty seven ogún àti méje aláhùn lọ́bẹ̀rẹ̀ rẹ̀ la ilaha illahu olówó àlọ́wọ́ mi àbá yìí mú ti ẹ̀ka ni nítorí ojú nítorí àṣàṣe nítorí aburú aburú ń bẹ àmọ́ ọlọ́run ló ṣe kíni ọlọ́run lọ́sà di wọn ò ní kó tó wá máa lọ lè gba nǹkan sọ lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ̀yìn ti sùn ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa gbogbo àwa táfẹ́sọ̀kọ̀ ẹbí pọ̀ tí wọ́n bá ti pè wá sí káwá sọdún ẹbọ ká má dáhùn tàló ní káfà dáhùn Allah ìwọ́tọ̀ wá ní jákùn ẹbí kọ̀ jákùn ẹbí o torí ìwọ́ fẹ́ jákùn ohun àtọ́lọ́hun torí jẹ́ pé ẹbí bá ń ṣẹ̀ àní bá ṣẹ̀ òun gan aláàmọ̀ ṣe dára sí ẹbí ní ká wá ṣe Christmas oní ká wá jẹ adìẹ pé wọ́n ń sọjọ́ bí ọmọ ọlọ́run ìmá fi ọmọ tòṣọ́dọ̀ ọlọ́run sódùmọ́ ọlọ́run ìmá wá mú ọjọ́ bí ọmọ ọlọ́run sódùmọ́ oúnjẹ tó bá wá ń jẹ́ ń bi wọ́n ti ń sọjọ́ ọ̀bí ọmọ ọlọ́run sọ́dọ̀ mọ́lọ́ ọmọ ṣe kéwúké wọ́n náà tó sọ́dọ̀ lèmọ̀ àlè ó wọ́n gbọ́dọ̀ sálámà sí wọn ó gbọ́dọ̀ kí wọ́n kó wọ́n kú ọdún àmọ́ tó bá sọdọ̀ wọn dá tó bá gbé láìsí fún ọjẹ́ láìsí o àmọ́ àwọn tí wọ́n ń bọgi tí wọ́n ń bọni tí wọ́n ń ṣe òṣàdílé ẹran tí wọ́n à nífẹ̀ẹ́nu kan ìbá ìdásùkò ọdún wọn ìbá ìdásùkò tí wọ́n ṣe ọdún bọ́ pàdé àníjẹ tọ́ba ti ń bọ egungun wọ́n bá pẹ́ran àníjẹ tàlóní ká má jẹ́ wọ́n máa zúbi ha alàmì sóbi ọlọ́ni gbogbo ìjọba ti parí yóò sà ọlọ́ni ẹ má jẹ́ o nítorí pé wọ́n sàfihàn sọlọ ẹlẹ́ẹ̀kejì ẹ̀rọ miami àákàyókù kankanka torí ọ̀rọ̀ ẹlẹ́bọ yẹn lọ pàtàkì ló ń pẹ́ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa aláǹsọ̀kùn ẹbí papọ̀ a máa wà àwọn ẹbí wa ìyá rẹ̀ sùn kan mọ́wọ́ ó sì ń wòran ó sì ní ìyá rẹ̀ kásẹ̀ ikú ẹ̀ mọ́ di iná ojú oyin iná o iná ọlọ́run fẹ́ ọyọ ọkọ lọ́wọ́ ya ẹmú lẹ́kẹ̀ẹ́ wá òkà yẹn mú wá tẹ́rí ìtẹ́fi sọ́run yẹn ní tẹ́ gbé sínú aṣọ yìí tẹ́lá yìí ẹmọ́ làmá òkè ẹmọ́ wọ̀nà ọlọ́run wọ́n ló ń sọ̀kọ̀ ẹbí papọ̀ torí wọ́n lọ fẹ́rẹ̀ ẹbí ẹni tẹ́lá fẹ́ kébí wọ́n lọ́run níbi táà nínú àwọn dáadáa ṣiṣẹ́ أولان لتقديم المعونة المالية وصدقة وتبذلهم على الغير تقديم المعونة كما أنا يبي لو فلو كما أفو يبيني أرسك يتلون بفوا الله الله سبحانه وتعالى أني وآتد القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا ọlọ́run bá ní àwọn ẹbí yín ẹ fún wọn ní ìwọ wọn nínú ìwọ wọn òun náà lówó tó wà lọ́wọ́ rẹ̀ ẹ sì fún àwọn tálíkà náà àwọn náà níwọ̀ ń bẹ̀ ẹ sì fún àwọn tí wọ́n ń lọ tí wọ́n rówó tó ń fi délùú wọn mọ́ àwọn náà níwọ̀ lọ́rùn rẹ̀ ọlọ́ni wọlé àti bá fi tẹ̀bùtẹ́ ra ẹ má fowó ṣòfò ẹ má fowó ṣòfò ibi tẹ́ ìnáwó sí rẹ̀ o kàlọ́lọ́run kọ́kọ́ dákọ̀ ẹ̀bùn wọn lówó ṣe rí owó yẹn kìí ṣe owó bọ́bá wù mí dandan ni torí wà á ti àṣẹ ni ọwọ́ ni ha tuntun ni tọ́ bá ti gbowó oṣù wọn nìkan tó ní ìwọ àtàwọn ẹbí lẹ́jọ́ ní tọ́ bá ti rí kọ́ńtráàtì ńlá kan tọ́ tara ìṣẹ̀rẹ́pẹ́tẹ́ tó rówó ńlá ọlọ́wọ́ bá ní ibù fáwọn ẹbí mẹ́ o wò nínú àwọn ẹbí tí à ń jẹ tẹ́bi ń pa kò fi sànù wọn ọlọ́wọ́ bá lẹ́yìn náà lọ́sẹ̀ wá kan àwọn ẹbùn mi torí ọlọ́run tálíkà lẹ́yìn lọ́wọ́ kan àwọn tí wọ́n ń lọ tí wọ́n rówó tí wọ́n fi débi wọ́n ń lọ tàlọ́lọ́run kọ́kọ́ ti síwájú ẹbí ẹbí nídìí owó alùbárà nídìí owó owó tó sì ní kò tó nǹkan ta ló gbowó yẹn fún jàmá ta ló gbé fún ẹbí ni ẹbí lọ́lọ́run ọlọ́run lè sẹ́lẹ̀ bẹ́rẹ̀ àti wọ́n lójú wa kún kí bẹ́lẹ̀ mọ́ṣẹ́lẹ̀ wọlé mọ́ṣẹ́lẹ̀ wọlé kí nàlẹ́ bẹ́rẹ̀ ọmọdé àmọ́nà bìlá ọlọ́run ní kẹ́kẹ́ máa kọjú síbi òrùn tí ń yọ àbí tóòrùn tí ń wọ àbí ibi tóòrùn tí ń wọ òun nìkan kọ́ ní dáadáa o ìdí wọ́n pè ní dáadáa gan gan mọ́ni àmọ́nà bìlá wọlé yọmọ àkè ilé kéyìn ní iman èyí tá ń ka alátẹ̀ kan ìgbàgbọ́ tá ń sọ̀rọ̀ yàtà rọ̀ lẹ́yìn náà wọlé yọmọ àkè ọgbọ́lọ́ngbọ́ ọgbọ́ jálẹ̀ kí a máa gbọ́ wọlé màláìkà wọlé kìtàb ọgbọ́ àwọn màláìkà ọgbọ́ ọlọ́run bá ní lẹ́yìn náà ó sì wá mú owó tó fẹ́ ná owó tó fẹ́ lò owó tó dẹ́pẹ̀ wọ́n náà ní bùkátà tó fẹ́ fi ṣe aláhùbì yìí nìyẹn owó gẹ́ fún rẹ̀ ó ní bùkátà sówó yẹn ọlọ́run ní olùgbà tó ọba ń fún àwọn ẹbí nínú ẹ̀ kó tó jẹ́ ní eré wọ́n lè yàtara máa lẹ́yìn ẹbí ọkàn ọ̀sẹ̀ wàá kan ọmọ orúkà wọ́n lè masaki ọ̀sẹ̀ wàá kan anábìlá náà wà káfílì yẹ tí bìlì jẹ́ ẹ̀ka ha sẹ́yìn èmi àtẹni tí ń bá máa náwó fọmọ òrukàn àjọ wà nílò àjẹ́nà fèrèdáwòsì ni anábì wá sọwọ́ rẹ̀ báyìí wọ́n wá ní ìnáwó fún ẹbí ó ju ti ọmọ òrukàn lọ nínú ládàá tó bá wá náwó fẹ́ bí ibo lọ fẹ́ wọ̀ àjẹ́nà fèrèdáwòsì lọ́lọ́ torí bọ́ba ti nàró nínú ẹbí tọ́lọ́ba ti gbé ọ̀gá nínú ẹbí ọlọ́run gbé ọ̀gá nítorí ara rẹ̀ àti nítorí àwọn ẹbí rẹ̀ má máa sọ pé ìwọ ló ń ṣiṣẹ́ kí ló dé táwọn ń dà ọ́ láàmú torí ti dùn fún torí wọn lọ́wọ́ ti pa ó sókè torí wọn lọ́wọ́ bá aláàlú fi kólé ọlọ́wọ́ tọ́ọ̀bà wọn fún ọ ní àpò wọn ó fún ọ lẹ́tọ̀ wọn ọlọ́wọ́ sì jà ìmọ́lẹ̀ àṣẹlátọ̀dọ̀ ọlọ́ tọ́lọ́mọ́ ni ẹ má ṣe kankan tó yẹ bá ṣe yọ jábọ́ tọ́lọ́mọ́ ni ẹ má ṣe kankan tó bá tẹ̀lé ọlọ́run yọ jábọ́ wàá tẹ̀lé kúrúbà hákà yẹ̀sẹ̀ alúlẹ̀ kà máa jẹ́ yóò fi kú nínú ayà ní ọlọ́wọ́ bá ní ìyàlẹ́nu wọn lọ́wọ́ bá ogun àwọn tó lówó lọ́wọ́ nínú ẹbí tí wọ́n lówó lọ́wọ́ láàrin ìlú kúlí máa ń fọ́tò mẹ́lẹ̀ kọ́ni fáìlì ní wàá ní dẹ́yìn ní wàá lákọ̀rọ̀ bí ọlọ́wọ́ bá níbẹ̀ bá náwó ẹ̀ máa rí oore àmọ́ àwọn tẹ́kọ̀ọ́ náwó fún wàlùmọ̀sákìn wọ́n sẹ̀ wá kan àwọn tí ò ní àwọn alubára àbáwọn tó ní problem wọ́n bu ní sẹ́bíl wọ́n sẹ̀ wá kan ẹni tí ń lọ tí ò rówó tó fi tóbi tó ń lọ wọ́n máa tẹ̀fọ́ alùmí ní xayiri fẹ̀yìn náà láàbí alim ọlọ́ni gbogbo tẹ́ bá ṣe nínú ẹbí gbogbo orí tẹ́ bá ná sínú ẹbí ọlọ́ni mo ti mọ̀ ọ́ mọ́mà mọ́mà gbogbo ẹ̀ àtẹ̀yí tí wọ́n dúpẹ́ mọ́mà àtẹ̀yí tí wọ́n dúpẹ́ fún mọ́mà àtẹ̀yí tó fún wọn tí wọ́n tó sọ̀rọ̀ lẹ́yìn ọlọ́ni mọ́mà gbogbo ẹ̀ wọ́n sábà ṣe tiẹ̀ lẹ́yìn gbà bákàrà áyà two fifteen ti sọ bẹ́ẹ̀ wípé ká máa náwó bàbá rówó ibi tá à ń na sí ọwọ́ àwọn ẹbí rẹ tẹ́ra ọ̀dà lókòwò ó sì sọ́ọ̀bù fún sórí tó ṣe yẹ ó ṣe fúnra rẹ ni lẹ́yìn náà wọ́n fi tẹ̀lé aṣọ ọlọ́ kìnnìmọ́tò hùn àmọ̀ràn àwọn òbí lọ́wọ́ olówó lọ́wọ́ lóòótọ́ ẹbí ń kó ma ọba rúṣíà ọba pẹran ọba fẹ́ran olówó tó fi ràn lọ́wọ́ ọ fara ṣiṣẹ́ ìsìdọ̀fàtúhùn wọ́n máa gbé bí lálejò bẹ́bí bá ti ń bọ̀ inú rẹ̀ ọmọ dùn àbúrò bàbá mi àbúrò ìyá mi ẹ̀gbọ́n ìyá mi bọ̀ ọmọ palẹ̀ má ọmọ tó léṣe nítorí ṣe yẹ ó ní ládájú kọ́ ọmọ ka Kùránì lọ ẹbí rẹ̀ tó gbà lálejò yẹ ó ní ládájú kọ́ ọmọ kídùwà lọ fọkàn máa kídùwà kí wọ́n ní àwọn ẹbí kọ́ ó ní èmi kídùwà lọ́wọ́ mo wà mo fèsì ọlọ́run ẹlẹ́mi ọ̀ráyè tiwọn ọwọ́ náà torí dùwà náfìlà ni kama ka kùránì náfìlà ni wala tuqaddam náfìlàtú ala al-fariida a gbọ́dọ̀ ti náfìlà káwá kì káwá fi lékè ọ̀ràn àyà sílẹ̀tò rọ́hìnmí fard wájibà ọ̀ràn àyà ni ọmọ gbà wọn lálejò ìyàwó rẹ̀ ò jẹ́ kí bàbá rẹ̀ ọ wálé yín ìyàwó ẹ̀ yóò máa sọ fún ọ yí pé tí dáàdì bá ti wá dáàdì máa ń disturb wa sórí ìyàwó rẹ̀ kìí sọmọ àlìjánà irú wọn kọ́kọ́ wọ ní ẹnìkan tó wà àlìjánà kìí ṣe ìyàwó mọ̀ ẹ́yìnà eh, tí ń ràn lọ́wọ́ lórí bó ṣe sùn ẹbí pọ̀ ìyàwó rẹ̀ tí máa ti ń jákò ẹbí mọ̀ pé ti ń jákò àrìnwó àtọ́lọ́hún ìyàwó dáadáa ni wọ́n máa sọ fọ́kọ rẹ̀ pé àbúrò dáàdì yìí sọ́kìlọ́ létí wọn wọ́n ní wọ́n ní sọ̀rọ̀ wọ́n lọ́rẹ̀ wọn ẹ̀mọ́sálẹ́ ìlọ́láàrọ̀ láwọ́ bẹ́ẹ̀ bá lówó lọ ẹgbẹ́ owó yìí ẹlẹ́ fábúrò bàbá yín ó ló níṣòro ìyàwó dáadáa nìyẹn kìí ṣe ìyàwó tí ò fẹ́ rí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kátó wá gbàwọn ẹbí ẹ̀. tàbádùn sí yàrá àmọ́ lọ lè kí wọn àmọ́ lọ lè bẹ̀ wọn wò àmọ́ lọ sí di mítìnì ẹbí mítìnì tí wọ́n bá wá ní afẹ́ ṣe ọ̀nà yẹn ní ká lọ àbí tó bá jẹ́ pé wọ́n fẹ́ kó wájọ lérí ẹ̀ṣẹ̀ ìgbé ẹni gbogbo yín ẹ wá lé o bàbá ẹni tó gún bàbá fún yín àbúrò bàbá yín wọ́n ní gbogbo yín kẹjẹ́ kí ojú ó pé níjọ́ sunday àwọn àjò pẹ́lẹ̀ tán bàbá wa ní tọ̀ ní tí pè yín fún òun náà ni òòṣà ìyá wa tí a máa ń ṣe kí ní ọdún ìyá wa yẹn àsìkò rẹ ti tó ẹ sì dìde lẹ̀ gbogbo yẹn dìde lẹ̀ sí ò sí ọlọ́ni wọ̀nyí jẹ́ àdáka àdá àwọn ṣe kabi máa lè sọ̀lẹ́ kabi ilmu wọ́n dà tuta òun ma ọkọ̀ àyà fún ni ó ọlọ́run bá ní ká má tẹ̀lé yín tó bá ti dọ́rọ̀ ẹ̀ bọ̀ àmọ́ kí ni ráìsì tí mo mú wá fún yín wọ̀sọ́ ibò hàn máa fi dúníyà ma'rufa ẹran tí mo bá yín rà dání òróró tí mo bá yín rà dání aṣọ tí mo bá yín rà ẹgbẹ́ owó yẹn máa fi jẹun èmi ń lọ sájàṣẹ́ kùtù bẹ́ẹ̀ lọ́wọ́ torí tí bàbá fẹ́ ṣe wọ́n fẹ́ já okùn àtọ́lọ́ ni bàbá yóò padà wá rí pé àwọn ọmọ dáadáa ni o ẹ̀bùn ni wọ́n fẹ́ ṣe àmọ́ wọn ṣe bẹ́ẹ̀ tún ṣe dáadáa wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ lóòótọ́ kò wá ṣe dáadáa ọwọ́ ń bú agbọ́kà áyà ọkọ̀ agbọ́kà alẹ̀ ọlọ́ni wọ́n yín jẹ́ àdáṣà alẹ́ ń tún ṣírí kẹ̀mí máa lẹ́ tẹ́lẹ̀ kẹ̀mí ẹ̀lù ó ti ṣe yẹn wọ́n nínú àwọn dáadáa táwọn ti sẹ́bí òun náà ní pé ká máa lọ lè ṣe mítìn eh, lérí bá ti rara wa lọ́wọ́ àwọn tí ò ti dìde láàrin wa bá ṣe ràn wọ́n lọ́wọ́ àwọn tó fẹ́ kàwé àwọn tó ti kàwé tó tẹ̀ ríṣẹ́ lẹ́yìn náà àwọn tó jẹ́ pé ọ̀rẹ́ nínú wọn àwọn tó ní bùkátà a máa ṣe mítìmì ẹbí lẹ́yìn náà ta'ziyatuhum oye inda al-ahzan gbogbo àti ìbànújẹ́ bá bá ẹbí wà ló kánà káfìrà ìbá jẹ́ kèfèrí wọn náà ọlọ́lẹ̀ kí wọn ẹmọ pẹ̀lẹ́ wọn ni ọmọ yín kú lánàá wọn lábúrò yín kú lánàá ìbá jẹ́ tó kù yẹn kì í ṣe mùsùlùmí ọlọ́lẹ̀ kẹ́dùn nígbà tó kó ẹbí yín ni wọn ẹmọ pẹ̀lẹ́ wọn ni accident ṣẹlẹ̀ ẹ̀pẹ̀lẹ́ o ọmọ ọlọ́lẹ̀ bá wọn kẹ́dùn tádùn bàbá wọn kéde kọ́ ọmọ yọ wọn ìpè ah tí ẹ náà ti bá èmi náà lásìdẹ́ǹtì ń jóni èmi lọ́mọ ìyálé tọ́mọ ìyàwó náà ti bá èyí ṣe mùsùlùmí òdodo ọmọ bá wọn kẹnu kọ́dà ló máa ń sa ìdá sí ọwọ́ mọ̀sí dáadáa sí wọn mùsàlẹ̀ kàtó fìlà afra tí wọ́n bá ṣe nǹkan dùnú ọmọ ní bá wọn dùnú ọlọ́bì kọmọ ọlọ́bì ìyàwó mẹ́tìrì sílé àwọn tó bá ti gbé gbogbo eléré bọ́nà bọ́nà bọ́nà sẹ́ ń gbọ́ yìí èèyàn lè gbọ́ ọkọ̀ wà lè jẹ́ náà àwọn ẹni èṣù ni wọ́n ń kọrin tí wọ́n bá ti ń ṣe ìjọ tí wọ́n bá ti gbé àwọn ọkùnrin àti obìnrin tí wọ́n ṣẹlẹ̀ alẹ́ wọn hò àbúrò bàbá mi ètò mo gbé wá fún yín nì ẹ bá wa gbóúnjẹ tí wá ká máa lọ èèyàn gbọ́dọ̀ máa rí bí àwọn tó ṣáyà alẹ́ bàtìkàbàtìkà yín àwọn obìnrin aláìní tìjú tọ́ba ti lè jọ da oko ń bẹ̀ àmọ́ ó rí i pé wọ́n náà sokun ẹbí ti tiẹ̀ ó fọ́n ti dọ́wọ́lẹ́ fún wa ó sì jẹun àbí kọ́ máa gbóúnjẹ lọ. lẹ́yìn náà tẹ̀mẹ̀rú jọ hàn wọ́n máa bẹ̀ wọ́n wò sọ́ba rẹ̀ wọ́n ìyá àdẹ́tù hàn ìyá àdẹ́tù hàn mọ̀lọ́dé bẹ̀ wọ́n wò tọ́ba rẹ̀ nìkan ní ẹgbẹ́ lọ́sibítù torí jẹ́ sọ́ọ̀rẹ̀ wọn náà ẹni tí wọ́n ti sàǹfààní fẹ́ bí kò ní láǹfààní ẹbí jẹ onílẹ̀ nílẹ̀ ọmọ tí ń bọ̀ lọ́la bóyá náà àwọn ọmọ tó rà lọ́wọ́ lẹ́nu ni wọ́n padà rà wọ́n náà lọ́wọ́ lọ́la àwọn tó ṣáájú rẹ̀ lẹ́nu ìwọ́n náà ṣáájú sí wọn lọ́la ẹ̀dá máa ṣáájú ara wa lẹ́yìn náà bíjà bá wọn bẹ láàrin ara wa ká máa parí ẹ̀ àwọn kan bára wọn jà nínú ẹbí ìwọ́n náà tó wọn dá sí òun dákun ẹbí ni ọ parí ẹni ọ parí ẹni o ká máa parí ìjà ẹbí ara ẹ̀sìn wa ni lẹ́yìn ká máa ṣe sùúrù lórí àwọn tó wọn bá burú nínú ẹbí àwọn kan bẹ nínú ẹbí tó jẹ pé wọ́n burú débi pé bẹ́ẹ̀ bá ṣe dáadáa sí wọn ìkà ni wọ́n mọ̀ sí sí sẹ́yìn bá lé èkú sí wọn kí làwọn mọ̀ lé sí yín jàmá ejò sẹ́yìn bá ń fún wọn nígbà wọn bá ní pọ̀ ní fún yín sẹ́yìn bá ń kí wọn òun ní wá kí yín tí wọ́n bá ń ṣèjọ ọjà bá lọ́lẹ̀ kí wọn sẹ́yìn bá ń ṣe òun ní wá ìmí ọ̀sẹ̀ sọ fún ọ pé Ibrahim má jẹ́ àṣìṣe mọ́ wọ́n wádọ̀ ní ìsìn wádọ̀ rẹ̀ wọ́n ní ìwọ ọmọ sí tiẹ̀ lọ ọmọ sí tiẹ̀ lọ wọ́n ní tọ́ba ní kọ́ má dọ́dọ̀ òun mọ́ ó fún lówó ó tún dá padà fún ọ olóhùn bínú mọ́jà kún olóhùn ọjà wọ́n ní ọmọ wọn ṣàdúrà fún wọ́n ní wọ̀nyí sọ́dọ̀ kọ̀ríbù kú lẹ́bàbí fàlàyé sùdà bàbà dùwà gbogbo ẹbí tẹ̀ bá fún ní nǹkan tọ́wọ́ lọ́wọ́ ọgbà ẹ máa fàdúrà rẹ̀ sẹ́sìn kò lè dádùn àpàdà ọmọ ṣàdúrà fún ọlọ́mọba tó ọlọ́mọ tó ṣe ó jí lóru bàbá sàdúrà fún rẹ̀ tán àbúrò bàbá mi wọ́n lẹ́lú ètò báyìí ọlọ́mọdé pílẹ̀ ní wọ́n já àbúrò ìyá mi ó sẹ̀ sọ́ọ̀bù kan kọ́lọ́mọdé ojú náà ọmọ ẹ̀gbọ́n bàbá mi ó sẹ̀ rí àdìmísàn sí jámíà ní Madina ọlọ́mọba alákọ̀ọ́bá fọlẹ́ fi yọrí ṣé orí àdúrà tó ń ṣe òun ṣe tó yára rẹ̀ anabi ni malayika kan yọ ń nàró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yọ ọmọ sọmọ pé falẹkẹ mi nítorí rẹ̀ gbogbo àdúrà tó tọrọ fẹ bí gbogbo ẹ náà kọ ọmọ jẹ tiẹ̀ náà ó ṣe pé tó bá ń ṣe pẹ̀lẹ́ bí àdúrà rẹ̀ ò ní gbà tọ́bọ̀ wá kú ẹ pèrè ayé ẹ lè bò láṣìírí wàlẹ́ ọ̀ká dẹ̀ káfíra ìbá jẹ́ kèfèrí ẹ lè bò láṣìírí àmọ́ ẹni kírun sí la ẹni faṣọ funfun sí la ẹni wẹ̀ ẹ sì ní sin sí tẹ̀ mùsùlùmí àmọ́ ẹ lò lè bò láṣìírí táwọn yòókù rẹ̀ bá wá dé àwọn eríwo yà tí wọ́n bá dé ẹ̀sùn sẹ́yìn ẹni wọ́n gbé nǹkan wọn lọ tí ọba tẹni tó gbé ìwọ Ibrahim afa Isaac Ustaz àti Sheikh lẹ́sìn kínní bàbá olóró yẹn nítorí pé ó jẹ́ bí ilé ẹni yóò rùn kọgbọ́rọ̀ rùn nígbà ní kọgbọ́rọ̀ lọ́wọ́ yín láyé nígbà tí lè gbéra mọ́ àìgbọ́dọ̀ yóò nígbà Abu kú ànábì lọ́dọ̀ rẹ̀ ó ní kó ṣe la ilaha illallah ọ̀dáhùn nígbà wá kú ọlọ́wọ́ kan dára bílíọ̀sì islam àmọ́ ànábì yóò sókun ẹbí papọ̀ ó sì dáadáa sí ó pè ó ní kú la ilaha illallah àbújá ìbí lọ́pẹ́ la ilaha illallah kọ́ de gbàgbọ́ òhàájú lẹ́ka bí ha ìndọ̀lá tọ́jú jẹ́ kìámà la ilaha illallah yẹ kọ́tọ́ wí yẹ tọ́ de gbàgbọ́ yẹ ìbò fún ọlọ́dọ̀ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ní gbọ́ná àwọn ẹbí méjì kan náà ń bẹ lọ́dọ̀ ìgbọ́ tàbí ìgbọ́ tí wọn náà ìgbọ́ ya ó là nábí olóhùn wí ìgbọ́ oṣù àlọ́bá sọ̀rọ̀ nù lọ́bá jáde láyé ànábì bá kú lẹ́dẹ̀ lẹ́ni tí omi ń dà lójú ẹ̀ á ah, ìpè àbútọ́lì ó sì fẹ́ra sóhun ọkọ̀rọ̀ wa kú náà ni ànábì wá jòkúlẹ̀ inú rẹ̀ ń bàjẹ́ Ali wá dé Ali sì ní lọ́mọ àbútọ́lì ó ní ni ká wá sí bàbá anabiri ya ali wari abak wari abak ali bàbá rẹ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ ẹdá abak bàbá rẹ̀ lọlẹ dábò mọ́lẹ̀ lọlẹ bò nǹkan rẹ̀ mọ́lẹ̀ ó sì gbé babẹ ọgbẹlẹ ọdẹ lọlẹ bò mọ́lẹ̀ ẹni tí ali bò mọ́lẹ̀ yẹn ìgbà kẹrin ni àwọn sọ abàbí ẹni tó bò mọ́lẹ̀ yẹn bàbá rẹ̀ ṣé ni àmọ́. ìwọ̀ wa ni ká bò láti rí torí pé ẹbí wa ni ẹ̀yin alábọ́dá ti kú èmi ò ní débẹ̀ ó kú náà lọ ni tí máa rùn nínú ilé ìwọ náà wọná ìwọ tó bọ̀mọ́lẹ̀ ọ wọná torí o ti jákun ẹbí táwọn ẹbí tó bá ti wá kú jàmbá kí láà máa ṣe sí a máa ṣàdúrà fún wọn a wa ṣe ọmọ ló ń ṣe ẹ̀yìn ìyá rẹ̀ tó yí padà òun yẹ́yìn bàbá rẹ̀ padà àbúrò bàbá rẹ̀ ẹ̀hẹ́n ẹ̀ ń ṣe òkú rẹ̀ rọ́ọ̀ àdúrà ẹ̀ máa wá fún ẹsẹ̀ sàárà tó bá súnà mu ẹ̀sọ́kùn ẹbí náà àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n fi sílẹ̀ àwọn ọmọ wọn ẹ̀mọ̀ sí ẹ̀dá sí wọn ẹ̀sọ́kùn ẹbí papọ̀ nìyẹn ọwọ́ àdìjọ́ àlè kìámà kẹ̀tún pàdé tó bá jẹ́ nire tí ó bá jẹ́ nire ẹ̀tún pàdé ma wọ́n lọ àlìjẹ́nà ibo lòun lọ jama òun lọ nuna tó bá jẹ́ pé àwọn ẹbí kèfèrí ni wọ́n á máa ṣe dada sí wọn ìyàwó asma ó ní ìyá mi yàrá ọ̀gìbà tí sì yàrá tí wọ́n fẹ́ wá bẹ̀ wò wọ́n yà mùṣírikà ẹlẹ́bọ ni ìyá mi fẹ́ wá bẹ̀ mí wò ẹlẹ́bọ ni o ànábì ní sílé ha àṣìlò ha kọ́lá láàmù sílé ha ó ní ẹlẹ́bọ ni ṣé kí n ṣe dada sí kí n wẹ́kọ̀ ọmọ rẹ̀ kí n gbà lálejò lẹ́bi ní sílé ha gbà lálejò ni ìyá ẹ ni ìyá rẹ jẹ́ lẹ́bọ̀ kò ní kọ́ mọ́kẹ́ o kò ní kọ́ mọ́kẹ́ o lóní bá ṣe torí ọlọ́run ọba tó dáa gan tí ó sì ń fún lómi ọba tí ó sì gan yín fún lọ́mọ ló sì fún ló sì bùn níwọ̀ ọlọ́run fi ọta lọ́rẹ kò sì sí ọlọ́run nígbà ọlọ́run ṣe dáadáa sẹ́ni tí ó sì kí lọ́dọ́ tí wọn náà ní fẹ́ dáa sẹ́ni yẹn ọ̀lọ́kánà sẹ́yẹ lọ́kùnlé tẹ́wájú ẹ̀yẹ burúkú èyẹ burúkú èyẹ bú èyẹ ní àwọn ẹbí kan tọ́jọ́ pé ìyá wà pé ọ̀daràn làwọn eléyìí gbà wọ́n ti jọ́ dára náà wọ́n mọ̀ sí dáadáa anabi lè sọlẹ̀ wáṣí bílímù káfí anabi ẹni tí ń ṣe dáadáa sí ẹni tí ń ṣe dáadáa sí nìkan ẹni tí ń fún ọmọ fún ẹni tí ń béèrè rẹ ọmọ béèrè rẹ anabi ni osokun ẹbí pọ̀ osokun ẹbí pọ̀ wàlákin alẹ́ wáṣí la alẹ́ ìzà fún sàátì rahimuhu wa salaha anabi lè ní osokun ẹbí pọ̀ lẹ́ńtọ́ jẹ́ pé gbogbo ẹni tí ò ṣe dáadáa sí nínú ẹbí yóò máa ṣe dáadáa sí wọn ìmọ̀bá yorùbá yẹ kílíà àwa yorùbá làwọn bí wa àbí kí n sọ lédè ògùn ni wọ́n ti gbọ́ ẹ̀yọ́ màá yá mi níta nẹ́bí sọ ni pé ìwọ tẹ́tẹ́ pé ẹni tí máa ṣe dáadáa sí ọ ní ká ṣoṣo nílò ọmọ ṣe dáadáa sí nínú ẹbí ẹni fọ́ ló fún ẹni mọ́ ló bùn ẹni tí wọ́n lọ́wọ́ ẹ̀dẹ́bí ní oṣokùn ẹbí bọ̀ ìgbà tó tẹ̀ bí ẹni tí ń sokùn ẹbí bọ̀ nígbà tí o bá ṣe dáadáa sí àwọn tí èyí ṣe dáadáa sí ọ àwọn tí èsè dáadáa sí ọ nínú ẹbí wọ́n ní àbúrò bàbá rẹ kórìíra rẹ kọ́dà kò fẹ́ kọ́ lọ sí ìlú ìbótọ́ lọ kò fẹ́ kọ́ dá fún ọ kó bá ti dá fún ọ tán wọ́n ra mọ́tò fún ọkọ̀ lẹ́hùn àbúrò ìyá rẹ ní kọfẹ́ kọlẹ̀ lọ́dọ́bọ́wá tó bá ti ń bọ̀ ọ̀rọ̀ jàlábíà tó tuntun àti àlìkínbà àti màkáwíà ọ̀rọ̀ àti ilé ìdí jẹ́ fòfin òkun ẹbí papọ̀ ẹ̀yọ́ màá yá àmì ẹnìkan ní bá nàbí ó láwọn ẹbí ìṣe dáadáa sí ń wọn ò mọ̀ wọ́n máa sọ̀rọ̀ mi lẹ́yìn wọ́n máa pẹ̀gàn mi kódà wọ́n tún máa wọ́n tún máa sàbúrú wọ́n máa sọ̀rọ̀ aburú náà sẹ́sìn mi ànábì ní lẹ́yìn káànà káàmà tẹ̀kùn gẹ́gẹ́ bí wọ́n bá jẹ́ pé bó ṣe sọ yìí ni o ka annama tusi fún mọ̀lẹ́mẹ́lá ìwọ́n máa ṣe dáadáa sí wọn dáadáa tó ń ṣe fún wọn bí ìgbà tó bá ń fún wọn ní irú gbóná mu ni wàlá yazalu máa kàmí na lọ́hìn zahiru alayhi máa dùn tààlà zari tí o bá ti ṣe dáadáa ti tiẹ̀ ipa àwọn òní ká o bí wọ́n ṣàṣìṣe kò ní mọ̀ bí wọ́n mú okòó lórí lóògùn kò ní ràn bí wọ́n tẹ̀gàn rẹ kò ní la bí wọ́n wù ọ́ kò ní lapa wọ́n sábà ṣe dáadáa títí ètò ìtànkù lókun ẹbí wọ́n máa worú ẹ̀sìn tẹnìyẹn ń sìn wọ́n sì worú wà sí sékíní tí ń wù dáadáa tẹni kan máa ṣe ọ̀wá ìlú sílẹ̀ tọ̀rọ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni àǹfààní wo ilẹ̀ yóò máa jẹ tí ìbá ṣe dáadáa ṣe ẹbí alákọ̀ọ́kọ́ kúrìbàtú ilallah tó bá ṣe dáadáa sẹ́bí rẹ tó ṣàyẹ̀dá sí wọn ó súnmọ́ ọlọ́run ó di wòlé ọlọ́run iná rahima sódì náà tó mìíràn rahman ọlọ́run bá ní ìtàkùn yín okùn ẹbí ọlọ́run lọ́ta àpapọ̀ máa ń wọ̀sọ̀ láti ọlọ́run ní ìwọ okùn ẹbí ẹni bá ti dàwọ́ papọ̀ wọ̀sọ̀l túhù èmi ọlọ́run sọ di ọ̀rẹ́ mi ọmọ kọta ákì ẹni bá ti já okùn rẹ kọta àtùhù ìbẹ́ ọlọ́run bá ń já àánú ọlọ́run kúrò lára ẹ̀ ń lè kúrò nínú wìláyà tọ́lọ́run bá ti lé ọ kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò sí dáadáa kan tí èèyàn fẹ́ ṣe láyé má ẹlẹ́ẹ̀kejì rọ́fọ́ àdìsẹ́sì ọlọ́run mú dààmú kú nínú ayé rẹ̀ ẹni bá sọpọ̀ ìbúkọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọkọ̀ máa rọrùn ọ̀rọ̀ rẹ̀ ọkọ̀ máa rọrùn nígbà tí Jibril fẹ́ bá nẹ́bì nínú dárú eh, eh, al ó dẹ́rùbá ànábì orí jìbìrì lórí ànábì ń sálọ ń sálọ nígbà tó dọ́dọ̀ kọ̀díjà kọ̀díjà ó ní kílọ̀ ṣẹlẹ̀ ànábì ni mo rí nǹkan ni mo rí nǹkan ni kọ̀díjà ó ní wallahi la yukhzika Allahu abada fa innaka la tasilu rahim kọ̀díjà ní nǹkan kan ò ní ṣe ọ́ aburú ò ní ṣe ọ́ ọlọ́run ọba Allah ẹ máa ń sàánú obìnrin tí máa ń sokùn ẹbí bọ̀ ìwọ́n sokùn ẹbí ẹni máa ń sokùn ẹbí ọlọ́run ní dàlá ilé ayé gbogbo àwọn aláìní ọmọ ràn wọ́n lọ́wọ́ ó sokùn ẹbí ọ̀run aláìní lọ́wọ́ fọkànbalẹ̀ ọ̀rọ̀ ló kàn mọ́ lójútu ni gbogbo bíi tí àwọn ìta àwọn èèyàn máa ń wá pẹ̀lú wàhálà nírọ̀rùn lọ́mọ rí àmọ́ ìdààmú ẹbí ń bẹ tọ́mọ náà o bẹ́ẹ̀ni kan bá ti wá ayé tuntun fẹ́lẹ̀ kejì pé wọ́n lọ́lẹ̀ bá ó ti fún mi èyí tó wà náà tó ń bọ̀ lẹ́yìn oṣù mẹ́ta o sọ wá rí àwọn kan wà wá dáhùn bá gbà tán owó táwọn àgbà yẹn owó yẹn ò pé ọlọ́lẹ̀ yákun ni tó fi pé bó bá ti wá bọ́ sójú ọ̀nà yọ̀mọ̀ wá sọ fún àwọn yẹn pé ẹ̀rí bọ̀dá mi mo béèrè ten thousand ó fún mi ní five ṣé o tẹ́ kó fún mi ni ó sì ra mọ́tò ọkọ́lé three thousand ló sì wà lọ́wọ́ rẹ ìwọ yá two thousand sí ni káàbùrú rẹ kó lè bá àti kí ni kó lè bá àdúró jáde wo ohun tí o ṣe ohun tó ń sọ wo ò ní wo bẹ̀ ó lé ní àwọn ni ọ gbogbo tó ń sì ní ọlọ́run ní lójú tọ́lá yìí lẹ́yìn náà kẹ́sìlá tó rísíkì wọ́tún lè ọmọ àdébí ni ọlọ́run ọba aláyọ̀ sí àlùbáríkà sínú sẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ ogun lédi dáadáa lẹ́yìn náà ọlọ́run fún ní àrísíkì mo ní àhábà ayé ibùsọ̀ tọ́láwù fi rísíkì yìí àdébí ni ẹ̀ńtọ́ bá fẹ́ kọ́lọ́run ọba alákọ̀ tí àrísíkì lè fún wà yóò sáláwù fi ásárì yìí ó sì fẹ́ kẹ́mi ogun lédi dáadáa tàbí yóò sùn lọ́rọ̀ kọ́ máa sokùn ebi bọ̀ tó bá ti sokùn ebi àrísíkì ọmọ wọ̀ káàkiri wọn ò ní ṣe wàhálà ma tí wọ́n náà mọ̀ pé ah fọlọ́wọ́ sọ fún wọn lálẹ́ àná pé mo sọ ìgbowó kan ẹni tó fún ọ náà ló pè wọ́n wá wọ́n fẹ́ fi dán wò ni tó bá tún náà ìmí òtún dé ànábì ní abba sọ́tọ̀ risk lẹ́yìn àlìgbèsà wọ́n gbẹ̀ ẹ̀sà tó ń ṣe lórí àwọn ẹbí àwọn ẹbí ọ̀kan rẹ̀ ilé ìjọba nígbèrò wọ́n dúró fi ọ́ lẹ́yìn náà mahabbata akarabin wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ lẹ́yìn náà alikhairi ya umu jami al-usra jami al-usra látara yìí maṣẹ́ dáadáa bí gbogbo ẹbí máa ń nàró ni kò ní sani kàtí yà ń jẹ ẹtí bí ń pa kò ní sani kàtí òṣìṣẹ́ náà bá má torí àmà gbéra wa àmà gbéra wa àmà rara wa lọ́wọ́ gbogbo wa wàhálà wa ọ̀fẹ́ kí ni yóò mọ níwọ̀n bá orí ọ̀nà ọ̀nà tó lè fi dá fáwọn ẹbí òṣìṣẹ́ fún wa ọ̀sáfẹ́ kọ́jọ́ eléyìí nàró eléyìí nàró eléyìí nàró sọ́dọ̀ pé bàbá yàtọ̀ yáyà àtàwọn ẹbí kálukú wọ́n máa síkí ni wọ́n máa gbádùn ni látara bẹ́ẹ̀ àsìbáàbù kọ̀tí àtọ̀rọ̀ ètí máa ń fà tí ẹbí kí tètè máa ń já bọ́ ètí máa ń já òkú ẹbí tá a lè sọ̀rọ̀ fún alhassad kámá máa lára má bínú oore lára ẹbí àbúrò rẹ ẹ̀gbọ́n rẹ Ọlọ́run ti pín o ti kádàrá o sì tó yí padà ẹlẹ́ẹ̀kejì azolimu filimani kámá máa lura wọn jìbìtì owó tẹ́bá ti da owó papọ̀ ẹgbẹ́ ìjà papọ̀ ẹ má ṣàbòsí fúnra yín tẹ́bá ṣàbòsí tẹ́ gbára yín ẹbí ọ̀padà túká àti kébùr ìgbéraga ọlọ́run bù fọ́ bóyá ìmọ̀ ló níní owó ló níní ọwọ́ sí gbéraga ọ̀padà jákun ẹbí torí àwọn èèyàn wọn fẹ́rẹ̀ ní wọn gbéraga àlẹ́ ànàníyá òun ní jẹ́ pé tálẹ̀ nìkan lọ́mà àtàwọn ọmọ tiẹ̀ ọ̀yà sáwọn yòókù wọ́n sáà bó ti sẹ́ra sọmọ rẹ̀ lọ́mọ sílẹ̀ sáwọn ẹbí tó kù náà lùkàránù jẹ́mí kẹ́bí ó ṣe dáadáa fún wa ká máa pàtàkì ẹ̀ ká máa kí ká máa fi ojú olóore gúgi ìmọ̀jákun ẹbí alimán ká ṣe orí kájọ kóòtì bó ṣe wà yẹn àbúrò bàbá mi nìyẹn mo ti sọ́bù fún eléyìí mọ́ra lọ lé ìbò tí tó bá tí wọ́n ní wá níbo ní kọ́ wá sọdún ẹbọ kò ní wá oníkọ́ wá gba nǹkan kọ́ wá lò ó lòun ọ̀wá ọ̀wá ń bínú ìwọ lọ jákùn ẹbí torí pọ̀ lọ́mọ tí ìgbàgbọ́ rẹ̀ òṣó máa ń tọ́gbé fún ó ní alùsúná lòun ó ní súná lòun máa ṣe wọn ṣẹbọ má ọwọ́ ń pèsè bẹ́ẹ̀ bọ́ ìwọ lọ jákùn ẹbí lẹ́yìn náà ká máa rèrè burúkú pẹ̀lú ara wa ẹbí tí ọ̀rọ̀ rẹ̀ bá ti kílẹ̀ àṣọ pé ah, mo bí ó lè wá sọ̀rọ̀ fún ọ wà pé ah ẹ má bínú èyí sì tẹ́rù nǹkan mi ó pe fóònù rẹ̀ kò gbé ah, ẹ̀yìn bọ̀dá ó sì mọ̀ pé afẹ́ tọrọ owó ni ẹ̀sẹ̀ ìmúgbà alùbárà làwà a sì ní pè má ọmọ bóyá fóònù tó gbé kalẹ̀ sí ríǹgì yẹn bóyá wà tọ́lẹ̀tì bóyá ń kẹrun lọ́wọ́ bóyá ń ṣàdúrà lọ́wọ́ bóyá kò sí ní fóònù bóyá ń ṣàjẹ́ níbì kan ó sì ti dájọ́ ipe ah, kèé gbé fóònù àìwọ́ kò gbé jẹ́ náà ah, kèé gbé tèmi náà látara bí ẹja máa fúnra wa ní excuse alikọ́ta ntaaba gáfàrà lahùlá téèyàn bá ti kú tí máa ń jẹ́ fún ẹbí tó bá túbá ọlọ́run bá ṣe tán láti ṣàforíjì fún ata ibùmí na zambi kàmá la zambada ọlọ́run ní máa ń jẹ́ fún ẹbí tó bá túbá fún òun ní jẹ́ fún ẹbí má ìfẹ́ lé ní òun pè bàbá òun òun parí ìjà òun pè yá òun òun parí ìjà àǹtí òun àwọn parí ìjà àbúrò òun àwọn parí ìjà ah kàmá la zambada gbogbo ètò ti sẹ́yìn ọlọ́run sì parọ́ pẹ̀lú yáàfó pẹ̀lú yẹ́sọ̀ ọlọ́run bá ní ẹlẹ́ mú kúrò lẹ́mí ẹ̀sà foríjì fáwọn tí wọ́n bá sẹ́yìn pẹ̀lú yáàfó pẹ̀lú yẹ́sọ̀ ẹ̀sì parẹ́ kúrò nínú ẹ̀mí kẹ́sì sin ọlọ́run alẹ́ àtọ́fẹ́ gbóná ayé ẹgbẹ́ fẹ́rẹ́ aláhùn lẹ́kọ́ sẹ́ẹ̀fẹ́ kọ́lọ́run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 فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم